الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بإحسان يوم لا ينفع مال ولا منون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته ọ̀dọ̀ ọ̀tọ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba ìṣẹ́ pé òun náà lò ní ọ̀pẹ́ orin tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti èmi òun náà ti pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́gbọ́n ti tó tẹ́lẹ̀ sí olùkọ̀ọ̀kan wa. Àtẹ́lá òun kọ́lọ̀ kó pàwá ní ẹ̀mì tí lọ́rùn àjọ olómùsùlùmí. Ọlọ́gbẹ́ ti sàámù owó fún àríwá sàárè. Ọlọ́run tó kó wó fún wa nígbà nígbà àtàrà àti àmà. Ọlọ́run tó ti ajẹ́ ẹ̀yà ìdáná pẹ̀lú sábàbí ìsìláàmù orí ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé orí ìsìláàmù gẹ́gẹ́ bí àwọn àtàrà wọn àdìdì kan wọn òun náà ní ìfọ̀kànbalẹ̀ àyàfáàmù ọlọ́pàá máa ń ṣe ìfọ̀kànbalẹ̀ kí a ti gbé wá yìí ọlọ́pàá máa ń lọ ìfọ̀kànbalẹ̀ kúrò lẹ́yìn àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ kúrò lẹ́yìn òun ẹlẹ́ẹ̀kẹta òun náà ní orí àlàáfíà nínú ọ̀bára láàáfíà ọlọ́run fún mi láti máa bá wọn ra sọ̀rọ̀ báyìí lẹ́yìn náà ọ̀bára láàáfíà ọlọ́run fẹ́yìn náà láti lè jókòó láti máa gbọ́ ọ̀rọ̀ náà àlàáfíà ní kọ̀ọ̀kan wa ọlọ́kọ̀ máa rẹ̀ tàbí fún ẹ̀ gbogbo àwọn tí ò lọ́lá jẹ́ àpọ̀lọpọ̀ fún ọ gbogbo àwọn orin tó kù ó tẹ̀lé orin mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ọlọ́run ṣe àwọn orin tọ́lọ́run bá fi fún wa ní láti ní ọ̀nà ẹ̀ ọlọ́run máa ṣe ní nǹkan tí a fi rí ìgbìmọ̀ ọlọ́run kó mọ́ ṣe ní láti ní ọ̀nà ẹ̀ ọjọ́ láìpẹ́ wa sọ̀rọ̀ sí àsìkò yìí ọ̀rọ̀ pọ̀sọ́lọ́ fún ìsìnà ọmọ. Èyí náà jẹ́ ẹmọ gbọ́ ọ̀rọ̀ pọ̀sọ́ ní àgbòrí ọ̀rọ̀ náà. Àti ọ̀rọ̀ ìdíkọ̀rọ̀ náà lọ́nà ìwà láǹfààní. Gbogbo ẹ̀sán ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ní àná nínú ṣúrọ́pì lóṣù ọ̀nà ìrìnlẹ̀ àwà nínú ṣúrọ́pì lóṣù ayà tí a tẹ̀ fún wọn lánàá ó bẹ̀rẹ̀ láti ní ayà ẹ̀sìn tó fi dé ayà àgbègbè fún ìtọ́kọ̀ wọn bá sàlàyé fún wọn níbẹ̀ òun náà ní pé àwọn ọmọ bàbá Yusuf bàbá wọn ní kí wọ́n lọ ṣèwádìí Yusuf ní ẹjọ́ àpadà nígbà tí wọ́n wá bí ọ̀dọ̀ Yusuf wọ́n sọ fún wípé wọ́n ṣàlàyé ní ìṣẹ̀lẹ̀ tààfi màtẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ ọ̀dá tààmàtì fámìlì wípé ọ̀dá tí ń bẹ nínú àwọn oṣù nǹkan sí léwu tó lẹ́jẹ̀ wípé àwọn oúnjẹ táwọn wá ń rà wọ́n kàn bá rí ìjẹ̀ náà ni wọn ò sì tún wá ní owó lọ́wọ́ tó jẹ́ wípé ó tó lè ra oúnjẹ púpọ̀ torí wọ́n ti gbàgbé pé báwọn tó wá ṣe wádìí ní oṣù mi táwọn ò tó lè ra oúnjẹ ṣùgbọ́n wọ́n ní owó tó tó ra oúnjẹ dáadáa àwọn abẹ̀rẹ̀ ní oṣù pé ó ta oúnjẹ fún àwọn létí pé pẹ̀lú pé kọ́ gba owó tí kò tó nǹkan yẹn lọ́wọ́ àwọn ó ṣe sàárà fún àwọn àti kó ṣàmìtí kó fún àwọn pẹ̀lú pé kó ta ọjà náà fáwọn ní pípẹ́ nítorí fọ́láwọn bá máa ń tẹ̀ka fún gbogbo àwọn tó bá máa ṣe ìṣàrá Yusuf ó ṣàfihàn ara rẹ̀ sí ọwọ́ sọ fún wa wípé ìjẹ́gbìmọ̀ nǹkan bẹ́ẹ̀ ti ṣe fún yín nǹkan tí wọ́n ṣe náà ni pé wọ́n ṣòfin aláàrin àwọn méjèèjì nígbà tí ẹ jẹ́ aláìmọ̀kan lóṣùgbù sàbíkà fún ọjọ́ wọn lẹ́nu. Àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá ṣé wọ́n ni Yusuf, ó ní bẹ́ẹ̀ ni èyí Yusuf. Ó ní tún tàn án. Mùrìyá mi ń jẹ́ ọmọ ìyá rẹ̀, ó ní tàbí ẹ̀sán pé ọmọ ìyá mi nìyí ọlọ́run ọba ti tẹ̀lẹ̀ pẹ̀lú àwọn lórí ìpẹ̀lú pé ó jẹ́ ká pàdé ara wa lẹ́yìn ọjọ́ pípẹ́ ẹ ń bá fi ní sùúrù tọ́tẹ́ ẹ̀sìn ọlọ́run ta kì í rán ẹ̀sán wọn láàyè. àwọn ọmọ bàbá Yusuf ló kó lé Yusuf pé ọlọ́run ọba ti tẹ̀sán ìgbà wọn lọ. nípa bọ́lọ́run ọba fún ní ọlá ọlọ́run tún fún ní ìwà gidi ọlọ́dọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ̀ bẹ́ẹ̀ ti pé àwọn jẹ́ ẹnìjọ́mọ́ mọ̀gá ẹ̀sẹ̀ lóṣùpọ̀ wá sọ fún wọn wípé ẹ̀sẹ̀ wọn ò sí ìjọba tí ó fún wọn jáde wọn látara ẹ̀sẹ̀ yẹn nígbàlùkọ rẹ̀ ní o gbígbún wọn lórí ẹ̀ ní o pípa ìgbà kan wọn lórí ẹ̀ ní o ìkàkùn òní jáde wọn wọn lọ rí pé kọ́rọ̀ wọn máa gbọ́dọ̀ àforíjì fún wọn. Òṣìṣẹ́ ọlọ́run bá yìí, ọba lọ́jọ́ pé òun lọ tó ní kẹ́yìn ní gbogbo ohun ẹ̀sìn bá ń kẹ́yìn lọ. Ó lè ní ti aláṣẹ sí ìlú ní àná. Wọ́n ka àyà fún wa láti bẹ̀rẹ̀ pẹ̀ sí ìrìnsì òní. Àbẹ̀rẹ̀ wọn kúrò kó bá tọ́jú òṣìṣẹ́ أعوذ بالله من الشيطان اذهبوا بقميصي فألقوه على وجه أبي بصير وأتوني بأهلكم أجمعين Ọlọ́run bá lọ́wọ́ ẹja ó ń sàmì fún wa. Ní ìtàmì ìtẹ́lì ìjọba tó lọ́sọ̀. Nípa wípé àwọn ìjọba ti tẹ̀lé síwájú àtàrí fún wa àwọn àrùn ìlú yóò jẹ́ kí a máa mọ̀ wípé ọ̀rọ̀ yóò yẹ àgbélẹ́sẹ̀ tó wà nínú àyà yìí pé ẹ lọ ẹ mú yìí ẹ lọ ẹwà ju aṣọ yìí sí ojú wọ́n lọ rẹ̀ ń gbé báyìí bẹ̀rẹ̀ láàmù wọ́n lè sáré tẹ̀lé báyìí rẹ̀ bí kò jẹ́ orí jẹ́ àwọn ọ̀rọ̀ kan ti wáyé ìyàtọ̀ sí sọ́lọ́wọ́ ọba tó sára ìfún wa nínú àlùkò alẹ́sẹ̀rí àwọn ọ̀rọ̀ tó wáyé yìí ó ní nǹkan ṣe pẹ̀lú bàbá wọn ó lè jáde pẹ̀lú kí ní ọ̀rọ̀ bàbá wọn. Ìgbà tó rí wọ́n ṣàlàyé bàbá, àwọn láti mọ̀ ẹgbẹ́ kò sí bí Yusuf ò sí ní bèèrè. Wọ́n rà gbọ́ tó tóbi jù gbọ́dọ̀ béèrè òun náà nípa àti ìrọ̀rùn bàbá. Torí ẹ̀, ọ̀rọ̀ náà ìṣẹ̀kan mẹ́ṣà fún wa wípé Yusuf nípa bàbá rẹ̀ wọ́n wá sọ fún Yusuf pé bàbá ń bẹ láyé ṣùgbọ́n bàbá ti dánú jẹ́ lọ́pọ̀ mẹ́pọ̀ ọ̀rọ̀ lóbi ní pé ìbànújẹ́ tí bàbá wá banújẹ́ ó ti jẹ́ kí ojú bàbá ọfọ́ nígbàgbọ́ àwọn àbá àwa àwọn ló ń gbé ojú bàbá ìlú ọfọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ kí ojú bàbá ó mọ́ ìrìnà dáadáa àwọn wọ́n lẹ ìgbà sọ ọ̀rọ̀ yìí fún Yúsù, wọ́n láti màlẹ́ ìgbé. Wọ́n ti sọ ọ̀rọ̀ yìí fún Yúsù. Yúsù wá gbogbo tó wá ní ọjọ́ tó bẹ̀rẹ̀ wá ọ̀rọ̀ tó ti padà sí wọ́n sọ náà Ìjọ wa sọ fún wa lọ́lọ́wọ́ bá wá gbé jáde. Ìjọ sọ fún wa, òun náà ní gbé ilé àmúrú níkọ̀ ní sí ààrẹ. Wọ́n sọ wá pé ìgbé àmúrú níkọ̀ ní sí ààrẹ. Ẹ lọ pẹ̀lú ẹ̀wù méjì àjọ̀bíjú wọn lọ sọ ẹ padà sílé ẹ mú ẹ̀wù méjì tí ẹ mú lọ sí ilé sọ ẹ̀wù Yusuf ó mú ẹ̀wù kan ó sì sọ pé ẹ̀wù òun ní tí wọ́n mú ẹ̀wù náà tí wọ́n mú lọ sí ilé pẹ̀lú àwọn àbáwọn tí wọ́n ń kọ́ tẹ̀síìrì fún wa wọn ìfẹ́sí wọn láàrin pé gbogbo ọ̀rọ̀ pàtàkì tó bá gbọ́ ọ̀nà ọkọ̀ rẹ̀. Oúnjẹ ẹgbẹ́ àtúkọ sílẹ̀ lẹ̀. Láti pé àwọn dábọ̀ rẹ̀ ní káwù mú. Èta ọba ìgbójú òdodo ń bẹ̀ ká mú un. Èdè ọba tí ń sòdodo kàbí ìfẹ́. Pẹ̀lú jẹ́jẹ́ ẹ̀wọ̀n yìí, alákọ̀ọ́kọ́ akọ́kọ́ mọ̀ pé ẹ̀wọ̀n ló nínú àwọn àbá àwọn gbẹgbẹ ẹ̀wù àdájúfọ̀ ìmú nínú ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí ìrẹ́sọ̀ jẹ́ pé a lè sọ kó fi ìbò rẹ̀ lórí jẹ́ gàdá máa bí i ìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú ẹ̀sìn ó máa ń jẹ́ pé a gbọ́dọ̀ rí i pé ìtìsọ́ọ̀lù sánàdì ẹni tó bá ọgbọ́n sọ̀rọ̀ àkúrò ọgbọ́n pé kéèyàn ọ̀rọ̀ náà ó mọ́dọ̀ jẹ́ tó gbọ́dọ̀ so pọ̀ mọ́ra wọn àwọn eléjò wọn jọ pàdé ara wọn wọ́n ti jọ gbọ́rọ̀ nínú ara wọn. lẹ́yìn wá gbà náà agbọ́dọ̀ wo ẹnì kọ̀ọ̀kan tí wọ́n jọ pàdé ara wọn yẹn àgbọ̀dọ̀ rẹ́ nìkan tó ń mú tí pẹ̀lú wípé ẹni yìí o ìṣẹ́jú méjì ìṣẹ́jú alákọ̀ọ́kọ́ ó jẹ́ ìṣẹ́jú wípé òníwọ̀n pẹ̀lú àti ìṣẹ́jú ọjọ́ ẹlógún wípé òní hàn kan dáadáa. lẹ́wọ̀n àgbà náà ilé ìrùn náà á fún tí wọ́n sọ náà Sorry, this is possible. Ṣé kò sí ní àkàárọ̀ náà fún ọ̀sọ̀ ìbáyìí? Ṣé ọ̀rọ̀ yìí ti tún ní ìbáyìí? Ṣé kò sí tún tako àwọn nǹkan míì náà bẹ̀rẹ̀ pé ariwo pé ọjọ́ abẹ́rẹ́ níbẹ̀ tó lọ́tẹ̀ abẹ́rẹ́. Àgbọ̀n àwọn ọ̀gbẹ́jọ́ rẹ̀ ti dúró. Amọ́bẹ́kọ́rọ̀ ọ̀gbẹ́jọ́ àdẹ́sí ìkàtìgbà wọn ni. Tọ́rọ bá rí àwọn ìtọ̀ àádá ìrìnàjò bá bí ní wípé ó jẹ́ máa jọ ìfẹ́ ìfẹ́ ìyá máa nígbà wọn. Ó jẹ́ pé kejì ogun tá bá bí ń kà nínú sí à. Àìlá ìlú kẹsí ìlọ́wọ́ à. Sọ ìlú kẹsí ìdájá ó lè sọ káàkà rẹ̀ gbà mí. Ẹgbẹ́ ìlú kẹsí ìjọba sọ wípé mo sọ hábà àti òun bá ní ìṣẹ̀lẹ̀ òkèèrè táwọn abọ́lẹ̀ padà ní lọ́dọ̀ pé ọ̀rọ̀ ni ò rí bẹ́ẹ̀ ẹgbẹ́ owó padà sọ wípé ọ̀rọ̀ yẹn o bó ń ṣe ní lójú kọ sọ wípé ó ń bẹ́ẹ̀ ní ṣe ìgbàmọ́ jẹ́ wípé ó ń bẹ́ẹ̀ tọ́lọ́kà abẹ́ òun náà ní ṣe ká máa sọ wípé ẹ̀wù adẹ́bí Ibrahim nìyí tó wá ní bóòlù bí ayé wà lẹ́bí Ibrahim nígbà tó lẹ́yìn adẹ́bí Ibrahim sínú náà ó bá sọ lọ́rùn rẹ̀ wọ́n á jù sínú ná ní òòrùn lórí tó wá mọ́ ìwà fún ádámìjà ní ọwọ́ àwọ̀ àwọn ẹ̀wù yẹn wá wà lára lẹ́yìn ìbúra nínú bá tó kúrò ní ìpínlẹ̀ ọ̀la ẹ̀wù yẹn wá ní aláàbíwájú òun náà ni àkúbù wá títí ní ọwọ́ ó tún wá pápọ̀ ara wọn

Eléyìí, àwọn àgbọ̀dọ̀ ní ìgbàgbọ́ sí. Ẹlẹ́kẹ̀ẹ́ ìgbọ́núgbọ́, òun náà ní wípé àbẹ́bí yóò ṣùkú wọ́n tí Sòmẹ́ríkọ̀ fún àyàmọ́ lọ́rùn nígbẹ́ nígbàjọ́ parẹ́ ní ìfẹ́ olùkọ́ bí ìsìnyẹ̀ pé ó mú pamọ́ tó di asọ̀kàntọ́ lágbára ara o kò sí nǹkan tí yọ wà pẹ̀lú aṣọ náà padà lẹ́yìn ilé ìfẹ́ lẹ́yìn ìjẹun ìlú lẹ́yìn ìlànà pẹ̀lú ilé ìfẹ́ wá di aṣọ kàdé ọgbà máa wọlé ẹgbẹ́ olùkẹ́ni kan padà lẹ́yìn ọwọ́ aṣọ àti ẹ̀sùn lẹ́yìn kan orí aṣọ ẹjọ́ àti aṣọ àgbáríkà lẹ́yìn kan máa Lọ́gbà wọn sọ yìí, ètè àti àgbọ́dọ̀ gbàgbọ́ pé sáré bá náà fẹ́ ní bàbá orí àgbàníwájú náà fẹ́ sí ẹ̀. Sọ̀rọ̀ ìgbélé ọ̀sọ̀ fún àwọn wípé àwọn ọ̀rọ̀ yìí ó fi ìwọ̀n ẹ̀. Wọ́n bá wa gbà wá nígbà míì ní àgbà àmọ́. Wọ́n ti bá wa gbà wá nígbà míì àwọn náà wọ́n sọ̀rọ̀ nípa àkàn ọ̀rọ̀ tó ń sọ nípa nǹkan kọ̀ọ̀kan. Ọ̀dọ́ wọn sọ láti wọ́n ọrụ tó ẹ̀wù ní orí tó mú ẹ̀wù náà lọ. ẹ̀wù ilé ìtẹ̀wù ìtẹ̀wù ìtẹ̀wù ní sí kàkà sí ọ̀fẹ́ ẹ̀sìn. Sọ wá ní ẹ̀nà pẹ̀lú ẹ̀mù mi àwọn àjọ ilé inú kó jẹ́ pé wà ájù. Òun náà ni ó ti fi wọ́n lọ pẹ̀lú ẹ̀mù yẹn tí wọ́n mú lọ. Ó jẹ́ pé ìrẹ́gbẹ́lẹ́ṣẹ̀ lábọ̀dọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba fi ránṣẹ́ sí Yusuf lọ́wọ́ lọ mú kan nínú ẹ̀rù rẹ̀. Wá ti lé wọn lọ́wọ́ ìwọ̀n bàbá rẹ̀. Àwọn kan gbà yìí pé iná kún lẹ́gbẹ̀ẹ́ revolution ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ẹ̀. Tó á jẹ́ pé revolution ni yọ́ máa jẹ́ wípé ọlọ́run ọba fún Yusuf ó ẹ̀wù yẹn torí pé ẹ̀wù yẹn jẹ́ tó padà wá ṣe òun náà ní pé ojú àgbẹ̀dẹ̀ àkókò Ìpàdájì àgbàni ẹgbẹ́ ẹ̀sìn tí fi ojú rẹ̀ gẹ́gẹ́. Tẹ́bọ́dọ́ ti fi ojú rẹ̀ yóò jẹ́ ní tí ó padà nínà. Àwọn ajẹ́gbẹ́ ọlọ́mọ bá ń tẹ́ sí báyẹn, ó máa mú nǹkan tó jẹ́ ń gbé yóò fi jẹ́ kí bàbá rẹ̀ orí ní apádà. Lọ́gbẹ́ pé inú rẹ̀ di ọ̀kan yáyá, ìrẹ́ rẹ̀ wà padà. Àbí ìrẹ́ rẹ̀ ti ń lọ okùn títí ní ọlọ́run àjàmà. Ọ̀dọ́ máa jẹ́ kí ni ó wáàrà nǹkan alákọ̀ọ́kọ́ òjò. Lé má jẹ́ wáàrì ẹgbẹ́ bá wọn àpá àti sọ. Ọ̀dọ́ lè jẹ́ àwọn àpá àjọ sọ lẹ́yìn wọ́n wo iṣẹ́ èdè tó bá ojú yàkú ó sì lọ́jọ́ bí àwọn ti wò ó. lè jẹ́ òun náà ni ó ń ṣẹlẹ̀ sí àkókò. So ìbànújẹ́ ló ṣẹlẹ̀ sí àkókò yìí, àwọn kan ò wí pé téèyàn bá padà rí dùnú, téèyàn bá wà ní ìbànújẹ́ tí dùnú bá ti dé, ìdùnnú gan máa ń ṣe ìgbọ́ bí èèyàn gẹ̀ẹ́gẹ́ náà padà. Ṣọ́gbẹ́ ìgbàlódé mo ti ṣẹlẹ̀ sí yàn, ìbànújẹ́ náà ló mú ṣẹlẹ̀ sí yàn, tí dùnú bá ti dé, ìdùnnú wà ní adágbára dára èèyàn tó máa dágbára sí ara èèyàn ìdídá àwọn ọlọ ní wípé yàkúrù bóyá lára bí ìjọpọ̀lọ́wọ́ bá fún òun náà ní wípé ó eh, máa ń dá àwọn èèyàn mọ̀ pẹ̀lú òórùn ara wọn ọlọ́ọ̀bá wọn báwọn èèyàn ní ìzàkádà jùra wa lọ lọ́gbọ̀ àwọn amúnfà ní kàmí ìtẹ̀ka yóò fi rí ẹ̀rì kejì lọ ẹlòmíì ẹ̀rì tọ́gbàgbé tó bá lọ bìkà lọ́jọ́ kan láì òun sì mọ̀nà lọ́dún lọ bìkà lọ́jọ́ kan láì tó lọ tẹ́ńdà lẹ́mẹ̀wàá tẹ́ńdà lẹ́mẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́nu gbogbo ẹ̀ láì òun ó sì máa jẹ́ gídé ó yóò sì mọ̀ lọ́wọ́ ẹ̀fà lọ́wọ́ rẹ̀ ẹlòmíì lọ́mọ Àdúgbò ọ̀rọ̀ ìgbà wa lọ, ẹni kan jẹ́ ìfẹ́ ìrìnàjò náà yọ́dọ̀ ló kí nínú òun náà. Kí nínú òun, ẹ̀yọ nínú àti ó jọ máa fún ọmọ ọdún bẹ́ẹ̀. Ọlọ́run ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ àti ìgbẹ̀rẹ̀ ọ̀nà máa rùn mẹ́gbẹ̀ẹ́ sí ọmọ ọdún bẹ́ẹ̀. So, òun náà ni wípé àdámọ́ ó

Àkọ́kọ́ ti bí àmì lẹ́rù pé òun máa yá ìjọ nílò ni wọ́n rí lóṣù. Lóòótọ́ òun wọ́n ti kí ní ọ̀nà lóṣù. Lọ́wọ́ jẹ́ pé àwọn afọ́rọ̀ tó sọ báyìí. Wọ́n ní àǹfààní wo ní fẹ́ ní ti títí ránṣẹ́ tí yóò tún ń gbé aṣọ àwọn akẹ́kọ̀ọ́ bá rẹ̀. Tòwọ́ sọ̀rọ̀ ọ̀hún.

sílẹ̀ gbé tán tán kó má bí ọ̀rọ̀ ẹ̀mọ́ bà lérò mi pé bọ́yá ọbẹ̀ wọ́n tàn mú jẹ tó fún ọmọ lọ́wọ́ sí ilẹ̀ gbé tán. láàrín àwọn ọmọdé gbé kí ìtùnú yóò lè bá ìrèlá àbàbọ́n rẹ̀ kí ìtùnú má dá àbáyé lè nínú ìyí padà Kọ́rẹ̀ lè jẹ́ àmì lórí wípé àwọn ọmọ bàbá àwọn òkú wọlé lé sọ bí wọn ò purọ́ nígbà tí wọ́n mú ìfọ̀kẹ́sọ̀ jẹ́ máa fọ́ àjẹbí wọn àìsàn. wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n ti kò yé wa pé àwọn àfáà tí wọ́n sọ ilé ìlú wọn ló ti kò yé wa wípé ìfọ̀jú yusuf gba lé olùdẹ́pẹ́ ó gbára méjèèjì àbúkù lọ nínú tọ́lọ́ wọn bá fún ní pẹ́rẹ́ màmá nípa tú nínú ọ̀sùn ní àlùbáṣà ó sọ ọmọ òun bí ẹ̀dá yàtọ̀ tẹ́ra owó ní pẹ̀lú ìfò sọ láàrin àwọn òun ti tẹ láàrin àwọn èèyàn tẹ́lẹ̀ ó fi eléyìí ó lẹ́yìn ní yàtọ̀ tẹ́lẹ̀ ó yàtọ̀ táwọn àkàwé pé ọlọ́run bá wọn mú èèyàn. sọ lára ẹjọ́ wá rí kọjá nínú méjèèjì yìí ẹbí àwọn àpá àtàwọn akẹ́kọ̀ọ́ rọ̀ mí wọ̀lá ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀gbẹ̀sọ̀ àwọn ń tẹ́ àwọn ọmọ ẹgbẹ́ nínú ọ̀dọ̀ títí wọn tí a bá jẹ́ àjòjì nínú kàtọ́jájòjì tó wá fẹ́ jẹ́ pé ọfẹ́ ran fẹ́ sílé ìyàjájòjì pẹ̀lú sí láàrùn ìgbò tí a fẹ́ ran jẹ́ sílé pé à ẹ̀rọ bá ran lọ́wọ́ mú aṣọ rẹ̀ yóò àfẹ́ ran fẹ́ sílé pé mọ̀ ọmọ mo ti wà lágbé o ìpèsè oṣù àti ìpèsè ìwọ̀n pé tábàtí wọ́n yà gbọ́n lẹ́gbọ́n ó tíráàbù lẹ̀ òun wá tipẹ́tipẹ́ wọn. àwọn ẹ̀wá pàdé ní nínú kan ọjà aráàmú wa rèé táàmàjọ ọjọ́ nínú àjọ pàdé lọ́wọ́ fún ní aṣọ rẹ̀ ọ̀nà aṣọ òmìnira ọ̀nà aṣọ òmìnira pípa fún yí ọgbà àwọn ìṣẹ̀lẹ̀ ó ti bẹ̀ ní àyè ọ̀nà àpá wọn gbogbo bá ń rán wọn lè dúró mi ìyọ̀rọ̀ wọn kó bá àwọn ní ẹ̀sìn àdáadáa

jẹ́ ìdúrúkú. Ọlọ́rọ̀ ọ̀dọ̀ ìtọ́sùn wà ní ẹ̀kọ́rẹ́ ní ọ, tí ó ní wọlé gbàmù ẹlé lọ́wọ́, ọgbẹ́ ìsìlá àrùbà ni. Ẹgbọ́n lè gbé lọ́wọ́, pápẹ́ ọ̀bà ní orí ẹ̀nà ni wọ́n lè gbé lọ́wọ́ náà tó tó ń rẹ̀. Wọ́n dàrẹ́ jẹ́ ló fún wọn nìyẹn, pé ọ̀bà bí ní òun, ó fi ń ọ̀wà àyíká ẹ̀ bá ti jù tó ẹ̀ wúlé pé yá sí màsí rẹ̀ ìyàwó àbú tọ́lá bì tó ń tọ́lá bì ló pè ní awúrò tàbí máa lè tó bá jẹjá ọba jẹjá afẹ́kọ́ tó máa ṣẹ́ tù òun ni wọ́n mú abẹ́ tí wọ́n ti pa ara àti ara rẹ̀ pààdà rẹ̀ olùdarí gbọ́dọ̀ kà sí fún àmì rẹ̀ náà gbé wọn pa ara àti ara rẹ̀ torí ẹ̀ ìyẹn ló fi dá ẹni pé tí ẹ bá jù sọ èyàn ni pé ní ìtùlù kúkú aláwájú àbò tẹ́ ẹ bá jù sí tí o fẹ́ fi bàbá mi yá fi bàbá rẹ̀. kẹ́sù yẹn ìgbẹ̀dà rẹ̀ ṣẹ̀nà bí tó fún wọn yẹn ọba ẹgbẹ́ jù ọ̀rọ̀ ọba ló gá ìdí ẹ̀bẹ́ ìwé ọ̀sìn bẹ́ẹ̀. wọ́n rí yá fi bàbá rẹ̀. ẹ bá mi lè ṣe bẹ́ẹ̀ ni mo ti ní kí ẹ ṣe yẹn yá fi bàbá rẹ̀. yóò yóò di kí ni ọ ẹni yóò dìnà yóò di kí ni ọ ẹni yóò dìnà bá ti túmọ̀ rẹ̀ so àtàdà ẹ̀ ó wá túmọ̀ kí ni ọ sọ̀rọ̀ àtàdà máa túmọ̀ kí ni ọ sọ̀rọ̀ tó lọ́la afọ́lọ́ tó lọ́ ti kó àwọn fíìlì kẹjọ òun jẹ́ àwọn àtúmọ̀ sọ̀rọ̀ yóò ní àtàwọn So, àwọn tó ṣáájú rẹ̀ nípasán mú Canada ọmọ ìyá rẹ̀ wá, àwọn mú Tafin wá. Àwọn tó wọn jẹ ní ìlànà wà jẹ́ àwọn náà ti jẹ́ sí ìlú sọ́rọ̀ ẹgbẹ́ tí wọ́n kó máa So, ẹgbẹ́ tí wọ́n kó ọba ní ẹyẹ yọ́dọ̀ láàárọ̀ tẹ́jú máa sọ. yóò di onígbẹ́ àtúbà náà wà nínú ọmọ ẹ̀yà àwọn ẹgbẹ́ ẹgbẹ́ gíga náà kọ́ wà mẹ́gbà mí wọ́n lè dábì lè jayé ń gba gbogbo fẹ́ dídú ìmọ̀lọ́sọ wọ́n fẹ́ àwọn òbí sọ ọ̀nà kí ọ́ àná lè nínú ó ló ṣe bẹ́ẹ̀ ó ṣe bí sínú ó ṣe bí amúṣá kọ́ wá ń jẹ́bi sí lórí àjọ ọmọ ẹ̀yà kí ni ọ kàánà sọ̀kárí àwọn dàbí sínú ìfàkànjọ́ bẹ̀rẹ̀ sí rọ̀ àtàwọn bàtí rọ̀ káwọn bẹ́ẹ̀ mẹ́rin ó dàbí sínú sọ̀rọ̀ Àwọn tó bí ẹ̀sùn láti máa kó àwọn sí ìdí ẹ̀sọ̀ pé ọ̀yẹ̀ kó fún ọmọ àyà káánà náà táwọn olùjíṣẹ́ ti káánà. Tó mọ́ àyà káánà náà wọ́n jíṣẹ́ táwọn ọ̀rẹ́ ìjíṣẹ́ ti yọ náà ti sọ. Ìgbà mẹ́ta la ní kú rẹ̀ nínú ọ̀dọ̀ àwọn àpáàbí ìgbàgbé. Sọ̀yà ti bá sí ọ̀rọ̀. Sọ̀yà ti bá sí ọ̀rọ̀. Sọ̀yọ́ di ẹgbẹ́ yóò wà bá nìyẹn o. Ọ̀dọ̀ ẹni tí ìròyìn àwọn èèyàn ọlọ́gbẹ́ àbàfí ọ̀rẹ́ jáde ní àmì ìbúrí láyé ìpínlẹ̀ òye ní ìgbà àwọn àgbẹ̀ àbáyọ jẹ́ ní sọ́ọ̀rọ̀ ìyẹn tó ní ìpínlẹ̀ Tàbí lọ máa gbé àwọn tó ń gbà ìgbé kápẹ́lú òórùn ti ń bẹ láwọn aṣọ yẹn. Òun ló bẹ́rẹ̀ ní ìlàpá. Ayúmẹ̀. Kápẹ́lú pẹ̀lẹ̀ pé ọ̀rọ̀ òórùn tó ń bọ̀ wáyé. Bẹ́ẹ̀rù yẹ pé àwọn oúnjẹ sọ̀rọ̀ nípa òórùn yẹn náà ó sì ní ìtumọ̀ jẹ́. Gbogbo ọ̀rọ̀ oúnjẹ nílé wọn ó tún bọ̀ níwájú. Àwọn fáwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbà ìpè òórùn yẹn orí tí ó bá gbọ́ lára aṣọ yẹn náà ni yóò yẹ kí ojú rẹ̀ ó di ìgbà jẹ́ pé ó fi gbà. Wọ́n ní kí ni wọ́n wá sí ohun ní ìlànà ìkún àjẹmẹ́. Ọwọ́ ni wọ́n dúró ní ìlànà ìkún àjẹmẹ́. Wọ́n wọ́n pẹ̀lú wà dúró ní ìlànà ìkún àjẹmẹ́. Ẹ̀wà

wọ́n fún orí kalẹ̀ fún aláàmà gbogbo wọn pátá ẹ̀yà ẹ̀yà ọ̀lọ́gbẹ́ àwọn màláìkà ẹ̀rọ Ọ̀pọ̀ sínú, ọ̀pọ̀ sínú làkẹ́ ìṣẹ́. Ẹ̀yọ́ máa ń jẹ́ mẹ́rin wọn, ó lè lórí ẹgbẹ́ kúrò tó ọ̀rọ̀ àìgbòdì ni ọ̀rọ̀ gbogbo ní pátá yányá ẹ̀wà àbàmì kan máa fẹ́ fún ẹnì kankan. Sọ eré nìkan tí Yusuf sọ fún àtọ́rọ́ àwọn ọmọ bàbá rẹ̀ sí pé lórí tí wọ́n lọ sí pé ọjọ́ àpá àwọn ayé bá sọ fún wa. Wọ́n ò lè lọ sọ wọ́n wà ní pé àwọn tá àfẹ́ mọ ẹni ṣe sí gbogbo fámìlì lẹ́jẹ́ Ọ̀rọ̀ náà jẹ́ kí àwọn ah, ọmọ ìgbẹ́ yóò ní ìjẹ́ ara ṣùgbọ́n ọ̀rọ̀ méjì lágbàdà àwọn àpára wa tí wọ́n sọ. Àwọn kan sọ wípé gbogbo àtọkùnrin àtọkùnrin àtọkùnrin ìgbẹ́ àpẹẹrẹ lágbà gbogbo wọn jẹ́ seventy six. Sọ̀rọ̀ àwọn kan sọ pé gbogbo ọba dáyé ayá wọ́n jẹ́ twenty three àtọkùnrin àtọkùnrin àtẹ̀wá. Gbogbo ayé lè sọ̀tí wípé ọ̀rọ̀ méjì lágbàdà àwọn àpára wa. Àwọn kan sọ̀rọ̀ àwọn kẹ́sàn ní kí ọwọ́ ọ̀dọ́wà àwọn àpára wa òní láàrin lápọ̀dọ̀ àwọn àpára wa tó ọ̀nà mi sọ́dà bẹ́ẹ̀ ó ti gbogbo pàtàkì ẹ̀yàn tí wọ́n sí ọ̀dọ̀ a máa tún ṣe nǹkan tí bá nìyẹn bá ti gbà. Òṣùwọ̀n a máa tún ṣe ìgbà yẹn tó bá ti jẹ́ kí ìrọ̀rùn ẹ̀ẹ́ dé ọ̀run yẹn jẹ. Tó wọ́n bá ti dé àwọn ẹgbẹ́ àríyá ọ̀rọ̀ náà gbé alábẹ̀ẹ́ni pé ẹni tí ó lọ́wọ́ wọ́n náà gbà mẹ́rin náà kọjá lẹ́gbẹ̀ẹ́ náà àwọn ẹgbẹ́ ọkùnrin ìtẹ́síbà ní ẹ̀ka ìṣẹ́lẹ̀ àmọ́ àkókò ìwọ́n náà làwọn ìṣẹ́ tí tó náà bá dára rẹ̀ àkó àwọn ìṣẹ́ òṣìṣẹ́ náà padà nígbà nínú lọ́sùtò náà. sọ àrígbé àwọn àbárágbá láti dá padà ojú ìyàkó ìgbọ́dẹ́gbẹ́ jábá lórí gbogbo nǹkan pátá yẹn lẹ́yìn ọjọ́ tó ti pẹ́ tó ti wà lórí pé kò rí náà. sọ̀rẹ́ máa gbà náà láwọn ìṣẹ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ó mọ́ sí máa wò ó látara èèyàn àjọba ìtàbíkẹ̀ náà tí wọ́n àpá àtàdìgbò yìí sí ìyàkú àrí ìṣẹ́lá lọ́sọ̀rọ̀. Lóṣù ń bá ọlọ́run lórí wípé bàbá mi tí wọ́n bá ti fi aṣọ yẹn sí lójú yóò jẹ́ kó ti fi yẹ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ orí rẹ̀. Èyí wọ́n kẹ́kọ̀ọ́ mọ́ sọ̀rọ̀ ní láàrin ọdún bá ọlọ́run pẹ̀lú ẹ̀. Lẹ́wọ̀n gbàrán àbọ̀dá ni pé àárín jẹ́ Yusuf ó ṣe dáadáa sí gbogbo àwọn ẹbí ẹ̀ bàbá ní ọyún olórí kí wọ́n máa kó wọ̀. ẹ̀kọ́ lọ́wọ́ jẹ́ bá náà tá a bá ní dáadáa lọ́wọ́ àwọn gbogbo ẹbí ló ń ká ilé ara bí. àwọn èèyàn ọ̀rẹ́ rẹ̀ ẹni tó ṣe dáadáa jù lọ́jọ́ kí ẹ̀tọ́ ṣe dáadáa gbogbo àwọn ẹbí ẹ̀. ẹ̀rọ wa ti bẹ àwọn ẹbí òun bíbà jẹ́ pé ewu gbọ́dọ̀ náà tó ń jẹ bẹ́ẹ̀ kí ló ti lára fún wọn. Para el de la se disfruta esta vacina, pero no me da que no más. Ahora, ¿por No. لولا أن فلما فصل بالإثنين قال أبوهم إني أجدني عيون لولا فمي أو تبلدون نعم ولما فصل بالإثنين àlèkírù àtàràyẹ̀ fún àlẹ́yìn ọ̀dọ́ àgbẹ̀kẹ́ ẹ bá ti lọ láti lọ rajà láyé john tí a bá ti lọ rajà ọ̀dọ́ àgbẹ̀kẹ́ wọ́n ń gbé àwọn nǹkan ọ̀gbọ̀n dání tí wọ́n fi ra ọjà àti nǹkan ọ̀gbọ̀n àtọ́jà àtàwọn tí wọ́n ń bọ̀ àwọn ni wọ́n ń pè ní oríṣìí náà ń pè ní káwọ́ fáàmù. So, àdìgílẹ̀ ìrù olórin ọ̀la ń bá bá sọ̀rọ̀ láti ní àwọn àtàwọn ọmọ ní láti fi kúrò nílò ní fásọ̀ náà. Àdìgílẹ̀ ìrù. Ìrẹ̀lẹ̀ wípé àwọn tí wọ́n lọ ra ọjà tí wọ́n jọ ẹgbẹgbẹ́ àwọn tí wọ́n jọ lọ ra ọjà bàbá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ ọmọ àyà eh, ọmọ bàbá yúsù wọ́n bèèrè ọjà oríṣẹ́ níbi bí agbọ́gbọ́ ní pé wọ́n ra ọjà ẹgbẹ́ ilé ìwé náà wá gbọ́n ó ti fún ọlọ́jà láti gbé wáyé ó fún ọlọ́jà sọ àkọ́kọ́ ìbọn níbẹ̀ pásítọ̀ láti tí wọ́n lò kẹ́kọ̀ọ́ kan tó bẹ̀rẹ̀ pé ìjọ fún wà sí ní pé wọ́n rántí àbá ti tíráàmù lọ nìkan títí ká tíráàmù lọ yìí wọ́n ti kú òní bí kí wọ́n lè máa pè ní ibi tí wọ́n tíráàmù lọ àwọn gẹ́gẹ́ ti débi ẹnu bóde léèdú wọn ológun ìsàn pásọ̀ láti ní sọ̀rọ̀ wọ́n ti jẹ́ lólẹ́gbẹ́ wọ́n ti ṣe péjì ara wọn kú òní bí náwó ilẹ̀ ìsọ̀rọ̀ ìdájọ́ wá sí ọ̀sán ó rí ìgbé wọ́n bẹ́rẹ̀ sára wọ́n bẹ́rẹ̀ lọ ọ̀rọ̀ kékeré tí ó sàlàyé fún wa ibi tí wọ́n wà orí jẹ́ ibi tí ó jẹ́ ní ìsìn wọ́n ti kó òṣìṣẹ́ káàrẹ mọ́ra pè ní ilẹ̀ mẹ́sìrọ̀ wọ́n ti fẹ́ fẹ́ bá ní máa sọ pé wọ́n ti wà ní ilẹ̀ ọ̀dọ̀ wọn ilé ọ̀nà wọn. Ìjọba wọn fọ́ra wọn, ìjọba ìjọba ìjọba bá ti pè ní ibi tí wọ́n pè ní ilé ọ̀dọ̀ wọn ẹgbẹ́ wọn ti wọn owó ti tún ní eight days olóògbé owó jẹ kí ni ọ kí owó ti tọ́ mi délé ṣùgbọ́n wọn ò pé bẹ̀rẹ̀ wọn ní ilẹ̀ nìkan ẹ̀rọ fi ilẹ̀ nìkan hàn ó ti kúrò ní ilẹ̀ nìkan ẹ̀rọ bá mi rí bàbá náà sọ́tọ̀ láti lè fi nígbà tí àwọn wọn jẹ́ bàbá Yusuf àbúrá àbáwọn jẹ́ ọlọ́run tí wọ́n ti jẹni tó ti kú òrìlẹ̀ ẹ̀mí tí wọ́n ní jẹ́nu ló wọn tí wọ́n ti ń bọ̀. Ẹ̀wọ̀n jẹ́ wípé nígbà bá ti wá wípé ọlọ́run ọba wọ́n ti mú ní sàkúyàkú. Tí wọ́n tó gbé aṣọ yẹn lọ́dọ̀ rẹ̀ tó gbé òun aṣọ yẹn, ọlọ́run sọ̀rọ̀ òun. òórùn yẹn kápẹ́gùn ọ̀fẹ́ kó gbé òórùn yẹn tí ń yàrá aṣọ yẹn kó lọ gbé bá yà fún mi lọ́wọ́ àwọn onígbà lọ́wọ́ nígbà. ó ti ti ń gbó òórùn àtọ̀ ó ti ń gbó òórùn pé ó ti kọ̀ọ̀kan bá sọ ó ti ń gbó òórùn kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ti kọ́ máa gbó òórùn ní ìṣòro ìtàkọ́ máa gbé lára nǹkan tó túmọ̀ táwọn ló sọ pé òórùn yìí ẹ máa rán àrídọ́ máa àwọn ọlọ́dún sọ pé

Ọlọ́ ni kọ́ọ́lá àbúrú. Ọlọ́ ní bàbá wọn wa sọ̀rọ̀ nípa láwọn ẹni kú ọ̀fẹ́. Tọ́lọ bá gbé àwọn ọmọ yìí ìgbẹ́ ní Yúsùfù ní kí wọ́n lọ jẹ́ Wọ́n ti ń bọ̀ wálé. Wọ́n ń bọ̀ wálé, wọ́n ti wá gbé ẹnu ìlú títí wọn, wọ́n ah yàtúbà òun ti ń bọ ọlọ́dẹ́bí ìdòmí yóò fi jọ́jọ́ rẹ̀ ní kíákíá wọ́n tún àwọn àgbẹ̀ àwọn كنتم عنه Bàbá wọn ní ìmúlá àjíjú orí ààyò oṣù ẹni èèyàn mú, ẹgbẹ́ ìlú ojú ọ̀pọ̀ ìpò tí ń tọ́ òun oṣù. Lọ́jọ́pọ̀ ààrí jọ́kọ̀ sí lẹ́yìn, àwọn tó kú jọ wọ́n wà pẹ̀lẹ́ Wọ́n wá pẹ̀lẹ́ wá pẹ̀lẹ́ wọ́n ni wọ́n tó òun tí ń gbọ́ ọmọ ìrìn oṣù, ẹmọ̀ nǹkan lórí ọ̀dọ̀ pé láwọ́ yàrá àwọn ọ̀rọ̀ ìjọ ìbáwọn ọ̀sọ̀rọ̀ yìí ló máa ní máa fún yìí tí ó bá jẹ́ wípé láúlá àtùpàmì ìlú tọ́ tí ó bá jẹ́ kẹ ẹ mọ́ lọ tàbí ìyí sí pé bàbá yìí ya rán bàbá yìí bá àgbà àti ìdẹ́jú bàbá yìí lórí kẹ ẹ bá ti ń sọ̀rọ̀ ní wọn ni áà yọ lánàá òun náà ní gbé kí ni wọ́n fà ní nádà rẹ̀ ní tó gẹ̀ẹ́gẹ́ bá ti ń ya rán sọ̀rọ̀ òun náà ní gbé kí ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan jáde tó jẹ́ wípé bóyá ọ̀rẹ́ lọ fà á káàrẹ̀ bá fà nígbà mi tó bá ní nǹkan mìíràn èèyàn máa sọ àwọn ènìyàn rò sọ èèyàn máa sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé lọ́nà ọ̀fẹ́ ààrẹ ti dé kí òní tí ń sọ pé òṣìṣẹ́ wọn sùn jù náà dára pé òun sì ràn án ọ̀tọ̀ ní gbẹgbẹ́ ọmọ sọ lágbàlagbà ló bá ìjàmbálagbà méjì kan ọ̀tọ̀ ní gbẹgbẹ́ ọmọ sọ ẹgbọ́rọ̀ ní sún pẹ̀lú ẹ̀ ọ̀tọ̀ ní gbẹgbẹ́ ọmọ sọ àwọn kan bá nínú ilé ìlú ní ìlú lọ ní fámẹ́lì ọmọ ọ̀tẹ̀ ní ọmọ sọ ọ̀tọ̀ bá gbọ́ pàǹtí lẹ́yìn ọ̀rẹ́ tó wọ́n tàbí sí ilẹ̀ ní bẹ́ẹ̀ á òfin tẹ́lẹ̀ lọ ọ̀hún sọ̀tọ̀ wọ́n tàbí sí ilẹ̀ ní bẹ́ẹ̀ ìjọba ti lé sí tó ti lọ àṣìṣe. Sọ ọ̀gbẹ́ wa jẹ́ mo rí wípé ẹ máa tàbí ti ní wípé mọ̀ ń já ọ́. Ṣé wa jẹ́ máa tàbí ti ní pé kí ni ọ pé mọ̀ Sọ fún mi wípé mo ti ń gbọ́ oòrùn lòsù. Òṣèlú báwo láàrin orí ìjà wà bù. Kí ẹ máa ṣe ní pé ìjà fẹ́ràn ìjà wá jí ẹ̀, òun ti ń gbọ́ oòrùn lòsù kan. Kí ṣe pé máa tàbí tìmí sí ní pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kọ̀ bá ti ta wọn aráyé mú. Ó ti ń bá nǹkan mí lọ. Lọ́gbọ́n wa ń bọ́ wọn lórí àwọn ọ̀gbà ìgbé ọmọ ẹ̀ tún lè máa ṣe kí ó tún lè sẹ́kùn máa ìbámu ọgbọ́n ní ọ sọ̀rọ̀ kàwọn bẹ́ẹ̀ òun náà sọ bẹ́ẹ̀ fún wa àwọn ẹ̀rọ àti wọ́n ti fà sẹ́dá rẹ̀ náà sọ ọkà mẹ́ta rẹ̀ lọ. ọlọ́jọ́ tí wọ́n fún ni ó ti kó ojú rẹ̀ báyìí ọ̀n kọ́ báyìí. tó lẹ́gbẹ́ inú rẹ̀ ti ń lù wípé ìdí ìbẹ̀rẹ̀ ìdùnnú rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ní ẹ́. sọ̀rọ̀ lẹ́gbẹ́ ìyá mọ́rin ọ̀rọ̀ mọ́rin mọ́rin kì í jẹ́ ọ̀rọ̀ mọ́rin ìgbà ọlọ́wọ́ bá ti mú òórùn ti tẹ́lídé ẹ̀wù tí Yusuf ti ránṣẹ́ yẹn ọlọ́wọ́ bá ti kó máa dọ́dọ̀ ọ̀yà fúùbù kàmà áwùsọ́lá àṣàbàkí ìlà Suleiman kọ́kúrà ayé kájá nínú ìlà Suleiman lọ́rùn dọ́ọ̀fù Ìṣúlẹ̀ tó lò tó kó sínú òkèlè àkọ́lẹ́gbọ́jú lọ rẹ̀ ọlọ́run ti gbé àjà àbàlì kí ìjọ́jú ilé ọdún ẹ̀rọ Ọlọ́run ìta ọ̀sán ló tó ìdílé ọ̀rọ̀ òbí kí ní okùn pọ̀ sí. Ìdílé ọ̀rọ̀ òbí kò pọ̀ sí, ọlọ́run ìgbélé ọ̀rọ̀ dájú lọ. Ọlọ́run ìgbélé ọ̀rọ̀ pọ̀ sí. Ọlọ́run máa ń ṣe ìkan lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́. Ẹgbẹ́ ìrẹsẹ̀ yọ́mọ̀ orí gbé kí ní ọ̀rọ̀ kò pọ̀ sí. Àwọn adájọ́ náà máa ṣe ìbò sí ìgbàmọ́ láyé. Ọlọ́run ọba ṣe é. Lámọ̀dé, lámọ̀dé lọ́pẹ́ kí ní òkú ní ẹ̀fún súnmọ́

lágbèjọ sí ọwọ́ pọ̀ sí wọlé ẹ̀ka ẹni ìjọba ti wà lára rẹ̀ lórí ṣùgbọ́n àṣọ̀lẹ̀ tí ó sí èdè ìbílẹ̀ ìyàtọ̀ bí a máa fi òwò bẹ́ẹ̀ kọ́ ọwọ́ lè rí jù ní ìjọba ti wà lára rẹ̀ ẹ̀fẹ́ tó máa àtọ́lẹ́ àwọ̀ rẹ̀ tó ìjú rẹ̀ níbẹ̀ ọlọ́pàá wa ti di àkóhùn kọ́ òun náà ní pé ìjọba ti jẹ́ mú jíjà ní ìjàmbá mi tètè fẹ́ gbàgbọ́ ni lẹ́yìn lọ́wọ́ jẹ́ à mú jíjà lé lẹ́yìn lẹ́yìn lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ àǹtínà àǹtùfàǹdì ìwé mú jíjà ayẹ̀ nígbà tó fẹ́ ara yóò lórí jẹ́ ìjẹ́ ìmọ̀ ni mú jíjà máa ń jẹ́ lọ́wọ́ jẹ́ àmì ìpàdé kéré fún àyà ìrọ̀lẹ́gbẹ̀ẹ́ àìmọ́ lọ́wọ́ àà lọ́sìn àjọyà ìlú ọ̀rọ̀ náà wà ní báńkì ti ayé mu ọjọ́ tó di àǹfààní mu ọ̀rọ̀ tó wà láyé mu. sọ abílẹ̀ àǹfààní bẹ́ẹ̀ ti ọmọ èèyàn àfẹ́ òní láìsí tí wọ́n máa ṣàfihàn òun sí ẹni tí láàká rẹ̀ kú díẹ̀ sọ̀rọ̀ rẹ̀ òṣèlé ní tó ẹ̀kọ́nẹ́jọ́ láìjẹ̀ lórí àkókò náà lọ́gbẹ́ ẹ̀kọ́ ṣàfihàn lọ́rọ̀ bá wò ní bí mi ti ń tẹ̀lẹ̀ gẹ́lẹ́ ó mọ̀ ń sọ fún yín ìbẹ̀rẹ̀ ìdúró yàkú nípa wípé gbogbo àwọn ọ̀dọ́ ti débà ní tẹ́fẹ́ tẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ ìdúró. Ayà ló bẹ̀rẹ̀ ọlọ́bẹ̀rẹ̀ nínú ẹ̀. Sọ àdẹ̀pẹ́ pé yàkú fẹ́ kí àwọn tó jẹ́ àwẹ̀ tó wà lẹ́gbẹ́ ìbẹ̀rẹ̀. Kí wọ́n pò ń gbọ́ bẹ́ẹ̀rẹ̀ òdúró tó lọ́rùn ẹgbẹ́ ẹgbà mi pọ̀. Ẹgbẹ́ mi náà ẹ má ọdún mò Ọ̀rọ̀ yìí rí ìgbà mi kọ́ lẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ ìfọ̀nà kẹ́mẹ̀rẹ̀ fún wa àwọn àǹfààní tó àti nínú ara ìyẹn. Ara tó tẹ̀lé ìdáàbò. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìrà kúrù ọrùn wọ́n sọ wípé àrùn náà ẹ̀yìn náà láti ọjọ́ àti ìkàlẹ̀ ọ̀gbìn. Ah, àwọn ìwọ̀n rẹ̀ àdúgbò ọ̀rọ̀. Ah, àwọn ìgbàlọ́ ìgbàlọ́ wọn mọ̀ sí ìjọ náà lọ. Báyìí ti mẹ́kàlá sí ìjọ láàrin náà. Orí ibi tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ lé nínú òun náà lọ. Àwọn àbára wọn ní kí n sọ láàrin gbẹ̀mí. Orí ìgbìkà àwọn ìyàwó bẹ̀rẹ̀ kẹ́mọ́tù dọ̀lá níbẹ̀ yẹn. Olùsọ̀ọ́sọ̀ wí ọ̀kan ní tẹ́kì náà lára pè. Ìjọba ìjọba náà máa ń tẹ́kì náà sọ pé, òṣèré ọlọ́run ra láti lóṣù ọlọ́run bá lóṣù kú lóbi láti ìjọba àrà. Ìgbé láti gbọ̀ngá púpọ̀ ni sọ̀rọ̀ lọ àti pé ọlọ́run ẹ̀sẹ̀. Sọ pé àwọn kà sí pé ẹ̀sẹ̀ ní ọ wà lórí ẹ̀ nípa wípé nínú ìfẹ́ tó nífẹ̀ẹ́ ìlú Yusuf báwọn ti wù lọ́dọ̀ ara wọn wọn náà nìyẹn. lọ́dọ̀ àwọn táwọn ń bíjọ àmọ́sọ lórí nàfi ìjọ dára ní ìka alùpùpù. àwọn kan sọ ilé ìbànújẹ́ la máa túmọ̀ rẹ̀ sí ìmọ̀ kára fi ojú ní ká alùpùpù. ọ wà lórí ìpínlẹ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ rẹ̀ ti pẹ́ ti pẹ́ onáàlùmọ́ rẹ̀ ló kọ́ wọn sọ àwọn nǹkan tí òun sọ nìyí. So adjustment tó ráàrùn náà kéèyàn wà lórí àìláì. So àkáràmù sọ wọ́n náà kéèyàn wà lórí gíní àìláì. Làbí ìjọ láàrin gáwù. Ọ wà lórí àìláì rẹ, ọkà tó kọ́ láì náà. Ó wà lórí ẹ̀. Àwọn kan tó túnmọ̀ lórí jẹ́ ọ wà lórí wàhálà ọmọ àwọn alákọ̀ọ́mọ́ dàmú lọ́rọ̀ àṣàkọ́nà ọ wà lórí wàhálà ìgbégbà mẹ́tẹ̀ẹ́ ti fẹ́ ojú kò lórí wàhálà iná náà àwọn akẹ́kọ̀ọ́ lórí gbé kúkú ní pé bàbá ń lójú mẹ́tẹ̀ kúkú kúkú lọ́wọ́ ti lágbára ẹ̀yẹnyẹ àfúnmọ̀jẹ́ gbọ́dọ̀ àti ọ wà lórí ìfẹ́ àmì wù tó ti wà ti pẹ́ ti pẹ́ lára rẹ̀ ìfẹ́ àmì jù yóò kó lọ́dọ̀ rẹ̀ àwọn ìgbàgbọ́ ọ̀rọ̀ tí àwọn ẹ̀rí ń sọ fún yàgùn pé á ọ̀rẹ́ ọ̀rẹ́ aláṣìṣẹ́ olórí ilé ni ọ̀rẹ́ aláṣìṣẹ́ púpọ̀ nítorí àwọn ohun tó ti ní ẹgbẹ́ mú sí àwọn ìjọba yẹn pé ọ̀rọ̀ wọn olóòjẹ́ kó aláṣìṣẹ́ wọ́n ẹ̀kọ́ ti nígbàgbọ́ sí ìgbàgbọ́ ní wọ́n tí àwọn àgbà ṣe nínú ara yìí àyí nílò sí ọ̀rọ̀ tó ash lábẹ́bẹ̀ yàkú pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ tó máa fi jẹ́ ọ̀rọ̀ padà ọ̀rẹ́ mẹ́ta pọ̀ nígbà àwọn àpá àtìsọ. sọ wọ́n lè yàtọ̀ ara rí bẹ́ẹ̀ náà máa yọrí ju àlẹ́kẹ́yọ̀ mi eléyìí náà jẹ́ àgbọ̀n náà bá ìdíjọ́ lè fi àwọn eléyìí tó ti di ní oòbù tó àwọn méjì wọ́n yàtọ̀ sọ́nà àwọn lórí ẹ̀ àtúwájú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ká mọ̀ wípé àkókò ti wà lórí ìbànújẹ́ ti pẹ́ ti pẹ́ lójú àwọn náà sọ pé làbí ìtọ̀ lára ní gáàlù ọ̀dì á òṣùpẹ́ ah, tó ti wà lórí ìlú Sọ̀rọ̀ àgbẹ̀dẹ̀ fẹ́ nǹkan ní àkókò ń tọ́ra fún lórí sọ̀rọ̀ ilé kọ́gbà náà fún tẹ̀lé. Ìjọsọ́ra mú ilé ìgbẹ́ kẹ́ sọ̀sọ́kù sọ sí ìlú. Kẹ́ ní kò ní ìjà rẹ̀ ọmọ àgbẹ̀dẹ̀ nínú ọ̀rọ̀. Àtijọ́ bí mo ṣe sọ́jà rẹ̀ ìjọba ó ya lọ́gbà náà. Sọ̀rọ̀. Kọ́dà àwọn afọ́wọ́n sọ ilé ẹ̀rù kẹ́gbà kan ló dúró àkókò. Wọ́n ní ìmẹ́ta wọn ti kàwé ìdí. Wọ́n tún mú láàmù wa làbí ìtọ̀ láàrin ká

فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون جاء البشير ألقاه على وجهه أو كذب بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون فلما أن جاء الرسول ọlọ́pàá ọdún sọ̀rọ̀ onye á ń já a ẹ̀bà ṣílù. Lọ́nà àwọn lágbára ìṣẹ́jú tó ti wà ní ẹ̀fẹ́lẹ́fẹ́lẹ́ yìí. Ó sì mọ́ ìṣẹ̀lẹ̀ láàrin lọ́dọ̀ ti wa láwọn ọ̀pá sí lọ sí sí. Òun náà ní wípé ta bá fẹ́ fún yẹ̀ nínú òdòdó, àlèmìṣàárọ̀ tọba ní pé, "Ah, lágbàjá àwọn tó ṣáájú lọ pápẹ́jú ènìyàn wọ́n máa ń kà sí bẹ̀rẹ̀ wọ́n máa ń kà sí bẹ̀rẹ̀ lẹ́nu ẹjọ́ bá wọ́pọ̀ fún wọn ní orí ilé ṣẹlẹ̀ yìí bá a ti ta lọ́dọ̀ àwọn tẹ́jà wọn sọ̀tàn bá a lọ́dọ̀ àwọn ènìyàn Sọ̀rọ̀ ń sọ́rọ̀ àwọn ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ bá nìyẹn. Nítorí ló bá bẹ̀rẹ̀ sí ẹ̀ báyìí, wọ́n mọ̀ òwe ẹni ní kí kọ́kọ́ lọ sí ló kí kọ́kọ́ sọ ilé ìfò. Ẹ̀rọ bá àwọn kalẹ̀ tó sọ̀rọ̀ bá àwọn sọ̀rọ̀ bá. Àyọ̀ wà ní ìgbàgbé dáwà ní ẹnu lọ́wọ́ sọ̀rọ̀ pé à bẹ̀rẹ̀ káwọn sáré lọ fún ẹ̀sìn ìfọ̀mẹ́sẹ̀ rẹ̀ fọ́nà àwọn olóògbé nínú ìyọ́ ìjà ìfọ̀nà. Láàrin àwọn àdéhùn ó jẹ́ pé ó fi díẹ̀ múlẹ̀ ló jẹ́ pé àdìsí kábùnù máa rí tọ́ nígbà tí ẹni tí ó wá fún nílùú lójú àwọn èèyàn tí ó mú dàbùkì àyọ́lọ́mù wọn wọ́n lọ́gbẹ́ àwọn tí ọ̀rọ̀ tó fún àwọn kan wá wá ní jáde àwọn ọ̀rọ̀ ní jáde lọ ní àwọn lámìjáde kankan wọ́n bẹ̀rẹ̀ sí ìgbà nílẹ̀ àrídìsí bèèrè sí ayọ̀ ẹ̀rọ ọgbọ́ wa fún yóò àwọn èèyàn sáré pọ̀ lọ́jọ́ wa fún yóò lùmí pé ààrà ẹ̀sìn bọ́ kú òun wà láàárọ̀ ẹ̀rọ ọkọ̀ fún yóò lùmí ẹ̀rọ rẹ̀ aṣọ tí ń jẹ lára rẹ̀ onílé òsì. Ọ̀nà aṣọ tí ń jẹ lára rẹ̀ yọ̀rọ̀ ló ti dùkọ́ ìgbọ̀ ìgbà. Àwọn tó àwọn tó sì ń bá máa nìyí tó ọjọ́ nǹkan ló ṣe rí pé nǹkan tó jẹ́ àkàtì tó lágbára òun lọ́dọ̀ àwọn tí wọ́n dáadáa ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ àwọn alágbára lọ́dọ̀ tí wọ́n ti náà àwọn àkàtì gbogbo kábàtìgbà àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ti fún ìyàpẹ́ra nǹkan dáadáa láì tẹ̀lé sí ọ. gbẹ̀gbẹ́ máa kú ní ọdún mú yẹn ẹgbẹ́ fún ẹni ọdún nínú ọlọ́pàá dùn bí ẹgbẹ́ ìgbẹ́ ọkọ̀ fún ọ ní ọdún yẹn ẹgbẹ́ ọdún nígbà míì àwọn tí wọ́n máa jọ ní pé gbogbo ní ìjọba tó jẹ́ pé nígbà ìgbà ìrí àwọn ẹgbẹ́ wá fún bàbá bàbá àlẹ́bí ní ìròyìn tí wọ́n ti gbé àrẹ yìí tó ẹ̀dọ́ fún àbúlá àbìjà ìjọ fún ní ìròyìn ti gbé àrẹ yìí àbúlá àbìjà pé mo ti gbé mo bọ́ fún lọ́wọ́ ẹgbẹ́ ọkùnrin jẹ́ fún ènìyàn àbúlá àbìjà ìjọ ẹgbẹ́ ọlọ́pàá ọ̀jẹ́ ìgbà kan fún nírò ẹjọ́ kan fún nírò ẹrú rẹ̀ ló fún nírò ní pé wọ́n ti di ìpínlẹ̀ pé bàbá àmẹ́bí ti kú ọjọ́ ìyàwó rẹ̀ wá lóyún ìyá àmẹ́bí wọ́n lóyún àmẹ́bí wọ́n bí nù ọ̀rọ̀ fún mi ọ̀nì ẹrú ni ó wò ìjọba nǹkan ńlá ni pé kẹ́yìn ọ̀rọ̀ ní kíni ọ̀rọ̀ ìjọ pé wọ́n gbà yìí pé àwọn àfáwọn ọmọ ẹgbẹ́ jẹ́ àlùbàṣírù ẹgbẹ́ fún yàkú gẹ́gẹ́ oní ọ̀nà fún yàkú nílò pé Ah, àdìrí Yusuf ó fún alọ́tọ́ òun ọgbọ́n yóò kú láàrin àwọn ẹni jẹ́ yóò máa sáré lọ sáájú ibi wọn ó lọ ọkọ̀ dé ìfẹ̀ sáájú wọn. Òun kò wọ́n tẹ́gbẹ́ àjọ máa ń lọ. Èmi jẹ́ tí wọ́n ń já ju ìṣesí ẹgbẹ́ tó wà síwájú tẹ́sí òṣìṣàkó ẹgbẹ́ àwọn sọ ábà tó bá ń jagun báyìí tí wọ́n bá ń jagun tí wọ́n bá ń wíyàn ogun ìlú ọ̀hún gẹ́gẹ́ wọ́n nìyẹn wọ́n bá tàbí kan báyìí wọ́n wà ara ojú ìṣọ̀ máa gbà ẹyọ kan ló máa jẹ̀ lọ yóò tẹ̀wà wá sí màdínà yóò wà gọ̀ pé a ti gbá ìṣòro àti lóògùn Tọ́ka fún ẹni lóògùn náà, àwọn kàfí pọ̀. Ọlọ́mọ àwọn jẹ́ àlùbáṣí ìlú ẹ̀wọ̀n jọ pé o ní ọkọ̀kọ́ omi ọkọ̀kọ́ gbé lókè náà orí bàbá ńlá àwọn ìjọ àìlàṣì nígbà tí àìbàṣì rù tó dé tó á tọ́ wà bẹ́ẹ̀ gbogbo àwọn àpá àwọn wọn gbà wípé ìdá nígbà yìí àwọn áńkà wà ká máa ń lékún ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tó jẹ́ wípé lílékún wa olùjẹ́ ìtọ́lójẹ́ wípé bẹ́ẹ̀ pé nínú kùránì ó wá fún tàùfíìdì ọ̀pìnrin tó kàn máa jẹ́ fún wa àrídáná àmúkà áwà ní nínú orísùnmà ní ilé orísùnmà sọ̀rọ̀ náà ní pé wọ́n gbé kọ́ máa nínú wípé a máa wá lẹ́yìn ìlà máa bá ìyà láti wá kẹta òkí ìlú ọ̀rọ̀ yẹn olóbi wá sọ àwọn kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ara ẹ̀ṣẹ̀ tẹ̀kìdí ohun tí ìlú síbẹ̀ kẹjọ wípé fàlámà dọ̀hárọ̀ á ń já àgbàṣírù sọ ọ̀kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ á ń já fàlámà dọ̀hárọ̀ kí wọ́n sọ ni

tó ní ní nínú ìsinmi àwọn àlìkọ́ọ̀pù aláwájí iṣẹ́ ńlá ní nínú kùránì tí lọ́jọ́ rẹ̀ jẹ́ jẹ́ ńlá ó ní àlìkọ́ọ̀pù aláwájí àwọn àbá ó gbé ọ̀rọ̀ tó wà ní ibi alákọ̀ọ́kọ́ oúnjẹ kọ́kọ́ wà mẹ́rin ibi tó bẹ́ẹ̀ padà sí ó jìnà òun náà rí pé àmìkọ́ọ̀rù fún ẹkù tẹ́nàkà ló dákọ̀ wípé kọ̀míṣù yẹn náà ni kọ̀míṣù tí wọ́n mú wá yẹn òun ṣùgbọ́n ọ̀nà rẹ̀ dìdì àdìkàwọn àyà kan lẹ́gbẹ́ ọ̀nà rẹ̀ dìdì sí ìdí pọ̀lẹ́dàkọ̀ kọ̀míṣù ní pọ̀lẹ́dàkọ̀ kí ni ọ̀ kọ̀míṣù ìgbẹ́rù yẹn pé àwọn pọ̀lẹ́dàkọ̀ kọ̀míṣù ní ìdí wọ́n mú wá ń nípa ilé kálẹ̀ bá àmọ̀ wípé àwọn nǹkan tí ó ti pa rẹ̀ níbi ibi torí pé nílé ìgbàgbọ́ pé tí ó fẹ́ ìgbàgbọ́ sí lójú láti ní tẹ́ẹ̀dà ojú ojú àkàrà ní ó ní ìgbé nǹkan tẹ́ ti pa rẹ̀ sẹ́gbẹ́ kọ̀ ní ìsùn yẹn wà lára àgbàlẹ̀ nínú ọ ìgbàgbọ́ pé fàbárọ̀ hu àyùsù ó sọ nípa bí a rí yùsù ó wà láyé ó wà pa wá láti ọwọ́ kan alákẹ̀rí pé ká mú aṣọ bí ìwà ọ̀rùn káwà lè ní ọ̀rùn káàjù sí ọ̀rùn ìbí ojú olùkọ́ ẹ̀lá ìgbọ́rọ̀ ara àwádìí yìí so àníkọ́ wà láwádìí yìí àwọn gẹ́gẹ́ tó náà bára wípé yàkúùbù lọ ń ta aṣọ yẹn Àlámà Anjá Àgbàtà, Yàkúbù ni àlèkọ́ ojú aṣọ ni aláwájí ìlú títẹ́ ìṣẹ̀rẹ̀. Wọ́n lè rí kí ni o tábákàbá gbogbo Dọ̀míru sọ́wọ́ mẹ́ẹ̀ Dọ̀míru méjèèjì ó tẹ̀lé ní ara wọn àlèkọ́ aláwájí ìlú pẹ̀lú wájírì ní nàìjíríà ní wájírù bàṣírù ni kéde wájírù bàṣírù òun wájú dání wájú yàkú sọ̀rọ̀sáwà gbàgbé yàkúbù ni ó gbà sọ̀rọ̀ kí ó lè bàjẹ́ pé dọ̀míìrù ni àríkọ́ àti dọ̀míìrù ni wájíràwù kó lè jẹ́ kí ló ìtẹ̀kẹ́ náà àbúkú rí ohun tó ti wájíràwù yẹn náà lọ́bínú mi wá ní ìyí aláwọ́dí yìí sọ àbádọ́bí yẹn náà níwájú bàbá àjá alìbàṣírù lọ́wọ́ mẹ́ ìdí bàbá ma ọjá ẹ̀wú kílọ̀ alìbàṣírù sókúlẹ̀ bàbá ṣùgbọ́n ìdá àwọn náà ní ilé lọ́bínú yẹ ọ̀dọ̀ alìbàṣírù náà ní yóò lọ wọ́n ti dákọ̀ alìbàṣírù wájú ìjẹ́ ti dákọ̀ ìwájú òbí dákọ̀ já àwọ̀ alìbàṣírù ó lọ sí ọ̀nà rẹ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́ náà dáàmà pé kọ́bí ọlọ́sọ́ bẹ̀rẹ̀ náà ní pé Yúsùf tó lọ́wọ́ náà ní pé ẹni ní kẹ́ẹ̀jù sí iná àmìkọ́ọ̀kù aláwájú yìí ẹbá ìpínlẹ̀ olóògùn ẹgbẹ́ inú ẹbá lọ́wọ́ ló méjì láàárọ̀ mọ́tò mẹ́ta ọ̀ tọ́ ẹ̀dẹ́ ní kó jù bẹ́ẹ̀ ní kó jù bẹ́ẹ̀ tó pé wà ní tó pé ẹ̀bá látàrí pé kí ni ọ àgbàṣírò ní ojú èmi ẹ̀sọ́ lójú lóògbé ọkọ̀ ẹ̀sọ́ àbáyà sọ́lọ́pàá abẹ́ àhán Fàrùdára sí rọ. Ọ̀rọ̀ ní fàrùdára sí rọ. Nígbà tó fi ń ju sí lójú yẹn, fàrùdára sí rọ. Ọlọ́run ní ó sì wá di ẹni tó rí náà fàákà bàṣírọ̀ fàṣọ́rọ̀ bàṣírọ̀ ó lẹ́wà jù kí ni ó ẹni tó kì í náà pẹ̀lú ìgbẹ́ ṣùgbẹ́ owó yẹn náà ni ó pani ní kankan ní ọlọ́mọ abẹ́lùkọ́ yìí náà wọ́n wá sọ kọ́ọ̀là قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون ọ̀rọ̀ mo tún sọ fún yín láti ìjọ ìjẹ́ máa rùn sọ pé ìran ga mo sọ fún yín rí pé áàlàmù mi náà bá sọ èrí ní áàlàmù tó mọ̀ nípa ọlọ́run ìjọ wọn bá lè ṣe mo mọ̀ mọ́lá àtàlẹ́yìn ọmọ àbí ọlọ́run ti rí mo yẹ sẹ́wọ̀n ẹ̀kú pé ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀ wá sọ pé ẹ̀ mò ń jẹun ní. sọ ọ́ nípa bẹ́ẹ̀ òun náà ẹnu ẹ̀wọ̀n atọ́rọ̀ sọ ọ wá jẹ́ kó lé wọn wípé tẹ́lẹ̀ ní ìgbìmọ̀ alhamdulillah kò ní ní ṣùgbọ́ ṣùgbọ́n mo wọn lọ́wọ́ abẹ́ láti mà ń jẹ́ tóbi rínà tóbi lájú tí wọ́n lẹ́bi lọ́la wáyé nípa Yusuf Yusuf ti lọ́lọ́ nù gbogbo láyé owó kò lè fẹ́ ṣe ọlọ́run bá ti kó sí kí ni ọlọ́run bá ó ti jẹ́ kí ó ṣe é ṣe. sọ ẹ̀tọ́ wa fún ní obìnrin yìí àwọn àfọ́mọ̀ sọ pé ẹni báyìí nínú àwọn ọmọ ìyá rẹ̀ ẹni báyìí nínú àwọn ọmọ ìyá rẹ̀ ẹni báyìí nínú àwọn ọmọ ìyá rẹ̀ ẹlẹ́yìn ọ̀gbọ̀n ara ìgbésí ni o ọ̀rọ̀ ọmọ ọ̀sọ́ fún wa àrẹ́bí òsì sọ fún wa gbogbo ẹ̀bá lọ ilé wọ́n lè fi ọ̀rọ̀ pé ẹni báyìí ẹni báyìí ààrẹ pé ẹni ẹgbẹ́ pọ́nú wa ẹni tó gbé àwọn àbá wọ́n lọ pé tí opinion eléyìí ti ẹ̀lọ́dọ́ eléyìí ti ẹ̀lọ́dọ́ ọ̀sọ̀ fún ọ̀rẹ́ pé kọ́ ọ̀sọ̀ ọba wọlé kẹjì mọ̀nà lùgbàlágà máa bẹ́ náà nígbà míì ṣe ìjọba jẹ́gbẹ́ ọ̀rọ̀ òfin náà ìṣèlú ìjọmọ́ wa káwá òdodo láàrin bí méjèèjì tó wà máa gbàgbé èmi náà bẹ̀rẹ̀ ọmú ìdè mi náà wà ní kíní ẹ̀ náà òfin ẹ̀ náà ìgbẹ́ni káwá o káwá òdodo yẹn oníkákọ́ gbìyànjú àìfà àti ọlọ́tàrà afẹ́rẹ́ ọ̀nà ìgbé sórí àìsọ pé ẹjọ́ jẹ́ àìfà ṣírù ìwà àgbàgbà wípé ẹjọ́ jẹ́ àìfà ṣírù yẹn òun lẹ́ni tó jẹ́ wípé òun yẹya ló jù sínú inú júbù inú kàjá gbàgbà ló jù sílẹ̀ ọ̀gá ìdìbò sí ẹ̀kọ́ pọ̀lọ̀ kọ́mpẹ́tẹ́tì nílẹ̀ ní màá aṣọ ìdání ìní màá dájú lọ pàtàkì ẹ̀ àdìgbàgbọ́ àkàrí tí wọ́n so mọ́ tẹ́tẹ́ kó fìdí mọ́lẹ̀ sókè ní ìgbẹ́ mọ́ sókè àmà ń dáṣe nínú àyàtà kàtẹ́rì àárí róòdù dọ́ọ̀bù lè máa ṣe é sí ìgbà àkọ́bá nìfà róòdù bí ẹ tó máa ń fún ẹni róòdù ló máa ń bí èrè ó máa ń taájú àwọn èèyàn láti ẹgbẹ́ ṣe àtúndínmójúdá pé yàtúrù ojú ẹ̀ padà nínú àpadà pẹ̀lú ti fọ́ ni o àbọ̀yẹ náà ni o ó tà padà nínú dáadáa padà sọ àdìsọ́ ní ní pé gbogbo ẹ̀ẹ́sí ilé àkúkù ní gbẹ̀kẹ̀lé ọlọ́run ọlọ́run bá ní gbogbo ẹ̀rọ ojú òdodo ó fi ìdí mọ́lẹ̀ òǹtọ́lọ́ mọ̀ nípa ọlọ́run ọba ọlọ́run ní kọjá pé gbogbo ẹ̀ fi ìdí mọ́lẹ̀ táwọn èèyàn náà ṣe ìdí àtúwárí wípé ipò tí ojú ń bẹ lórí lára kékeré mọ́ fún pé bá ìdára lè ń sàn

òdìgbé báwọn tó tó dídò èèyàn orí ojú tó fi rí ọmọ ẹ wọ́n kà máa rẹ̀ fún ẹni pé ah, ọmọ ní ti ga sí dáadáa ah, ọmọ ní ti báyìí ọmọ ní ti gbẹgbẹ nìkan èèyàn ní gbogbo ẹ ọlọ́mà sọ̀rọ̀ tó kó sí àpò ojú ní nǹkan tó tóbi nínú ara nǹkan ọmọ kò sọ̀rọ̀ rẹ̀ sọ ìjọba ẹgbẹ́ bàbá gba ojú rẹ̀ àbíṣe wa ìgbà ọlọ́mà náà fi àjẹ́ náà tọ́lọ́mà gbojú ẹ̀ ló ń gbé pé ó ṣe sùúrù pẹ̀lú ẹ̀rọ náà ìyẹn tí a gbé ìṣòro ìyàkúrù pé pẹ̀lú pé yóò rí ọmọ rẹ̀ pẹ̀lú kí ní ó pẹ̀lú ojú rẹ̀ méjèèjì ìlú tó pé nìyẹn ọ̀rọ̀ tó sì lọ́tọ́ pé pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ lọ́mọ arábìnrin àwọn ilé ìdájú lórí tó ń lórí ibere ló kù ìbéèrè. ìgbàmù àwọn tó bá ní ìbéèrè sí ànáwọ́ kọ ìbéèrè wọn bá sì ti ní a bá gbọ́ lẹ́nu ń bẹ̀rẹ̀ ní ká gbìyànjú ká béèrè káwọn dàrúkọ ẹni kankan ẹ dákun ìbéèrè ọ̀la naam káwọn obìnrin kọ béèrè wọn naam nàmbà wọn àbúrò nàmbà wá fún kí wọ́n sọ padà náà ti fẹ́ sọ padà ó lórí àtàwọn àyè tẹ́lẹ̀ láti kàn. Àwọn ará ilé ti àwọn náà ní ti ìlú ìlú wọn ní ẹ̀rù ba àwọn dúrọ́mù láti ní ọ̀gá ìrọ̀lẹ́ náà. Kí làwọn afẹ́ mi? Mo ní ìfẹ́ mi lè bẹ̀rẹ̀ ìdí lórí afẹ́ ìgbà kan lórí ìfẹ́ tí mi lè bẹ̀rẹ̀ tó bá orúkọ ìdíje bẹ́ẹ̀ náà àti lọ́dún ò bá ní jẹ́ rárá òun ò ní láǹfààní àti ìgbà ààrẹ. Àgbàgbé akẹ́ máa bọ́ aláwẹ̀ mo wá sọ náà ẹ̀mí mi ò wá ní pé kí n bá yá Number two. That's ni a máa ń sọ mọ́. ọmọ tó ti wá sọ ìpínlẹ̀ àríyàn tó ti parí ẹ̀kọ́ ní àìsàn tí a padà a lè padà fún pẹ̀lú ọ̀la pẹ̀lú ọ̀ka ní kúrò sí ibi orúkọ ni. lẹ́nà ni bàṣírò àti bàṣírò tẹ̀ mú wà ní tí a lè sọmọ ní bàṣírò bẹ́ẹ̀ àbí tá a fẹ́ ní padà fún bí àti bàṣírò. lẹ́nípa èrò tájà bàṣírò ìtajà lọ pé ó jẹ́ tí orí nà ebi máa nà pé ìtumọ̀ kánò rẹ̀ tó ìta jàmẹ̀. Nígbà tí ni? Bílẹ̀ ti náà ọ̀gbọ̀n mo kí ni ní wọ́n ti ṣùgbọ́n ẹ̀yìn

ìjẹ́ ìgbà wo òǹkò tó ń lẹ́ fún wa ní àwọn tó ń gba iṣẹ́ òṣì láwọ̀ yàtọ̀ Ìjẹ́bí alákọ̀ọ́kọ́. Ẹ́ wọ́n níwọ̀. Ìyá ah, kan. gbọ́dọ̀ kọ́ ní pé kàn sọ kíkìlà tàbí kí wọ́n jẹ́ kí nígbà tó ń kọ́ mọ́ sí ìwà àmọ̀ pé kíkìlà ni ṣùgbọ́n ó ra súnmọ́ ìyàtọ̀ tó wà lára rẹ̀ dájú bóyá bí táàbì kìjì ní ìdífẹ́ǹsì tó wà lára rẹ̀ ṣùgbọ́n tó fẹ́ àṣìlè máa fi ìdáyẹ̀sọ̀ ẹ̀ náà àti ṣe tàbí ìdáyẹ̀sọ̀ tá à ń fi tẹ̀lé ẹ̀ sáà ní ìrọ̀ àti ká ṣe ìtàkùn ìgbà

tó lọ́jọ́ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni ẹni tí ẹ̀dá lóhùn alákọ̀ọ́kọ́ ìlà kọ́kọ́ fẹ́ dá sọ̀rọ̀ àwọn afá àwọn àpò ìfaramọ́ àwọn àṣẹ̀sí pé nínú kẹrẹ máa ń tà kẹrẹ máa ń tà kálẹ̀ nǹkan ní ìjọba ó gbọ́ áńtà lẹ́nu àfáà kan àfáà yẹn lẹ́yìn tàbí áńsà rẹ̀ sí ìpè èyí pẹ́lẹ́ sọ wípé ẹ̀yìn ẹ̀ka tí mo lè ṣe báyìí wà á ní kó lè ṣe báyìí ọba ìjọ pé ìgbà ní ẹ̀yìn kankan lè ní fún ara yín kò sí èdè ìgbà rẹ̀ ìjẹ́ bí ní tó bẹ́ẹ̀ ká ẹ̀jẹ̀ wàhálà rẹ̀ ìjọba bá béèrè pẹ́ṣẹ̀ wọn dá nílò àfáà yẹn lẹ́wọ̀n mo ti bẹ́ẹ̀rẹ̀ irú bẹ́ẹ̀rẹ̀ báyìí lọ́wọ́ àǹfà àbáyé áńtà tí wọ́n fún mi so báwọn afá wa tẹ̀ sí ara rẹ̀ èyí tó pàdé wáyé ní ẹ má fọgbọ́n ara wípé ó yẹ kó rí báyìí ẹ ní wípé ìbàdà bá ní béèrè àyíká béèrè báyìí lọ́wọ́ ẹ̀dá àwọn tó ẹ̀mọ́ràn kan ní ẹ̀kú lọ́wọ́ ní ọkùnrin òun ló máa ń dájú púpọ̀. sọ̀káwọ́ sọ ọ̀rọ̀ ìlànà ìsìláàmù kò sí tó kan ìsìláàmù pẹ̀lú iṣẹ́ tó yàn jù ìyàbá àmà fọ́kùtà olùdè kan ní ìtọ́jẹ́ tó ti lọ ojú wípọ̀ fùdà lọ ìsìláàmù sọ pé kò fi àwọn ẹni nítorí tó ń fọ́ òkúta so ìgbàlọ́ yẹn ló ti àwọ̀ ẹlẹ́ àti Islam wa owó ní àjò wa nínú kọ́ máa ń jẹ́ nira fún mi ẹgbẹ́ máa bẹ́ ìfọ́kúta ní máa ń jẹ́ kí ni ọ máa ń jẹ́ nira àbá rẹ̀ so ààrẹ ló bá ti ṣe yàn nípa ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ti ṣẹ́ka báyìí ni èyí ó fi sọ pé wọn ò ní gbáwẹ̀ ẹ̀sùn àwọn olóòwò torí ẹni yìí mo ti sọ pé tó wọn ọba lọ ìdíṣẹ́ owó òní jẹun ọlọ́run ká bá pé kó fi àkànnà lásán kú ó lè má lọ síṣẹ́ o ìṣẹ́ láti ọmọ ìfẹ́ gbáwẹ̀ olóòwò kó kéde ní pé ààrẹ yìí bóòlù owó ti gbà á ẹ̀sìn lọ́lọ́wọ́ bá torí ẹ̀dá wò ọ̀nà olùfẹ́ gbàgbà àwọn ìlú. o ṣe ìjọba yìí. Àwọn ẹgbẹ́ bòjú náà rẹ̀ nìkan lọ. Àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ nínú rẹ̀ dára wà ní ìsì. Ọlọ́nìká ẹ̀ ọmọ ìdààmú rẹ̀. Dáadáa. Tó yóò jẹ yóò ní máa jọba tí ń kírun ó fún ní ìjọ́jẹ tó mọ̀ mọ́kẹ́jọ́ lè fi. Tó lè fi dára ìdí rẹ̀ ṣùgbọ́n máa fi ọ̀dọ̀dá ẹ̀sìn kí máa bí ọmọ ẹ̀yà ti òdìdá wa mọ̀ ìgbogbo lẹ́yìn òdì ìdí bá fún àwọn pè ó gbọ́dọ̀ gbà àyẹ̀gbà awẹ́rẹ̀ yẹn ẹlẹ́sìn tó ìgbẹ́ni wá ti lọ ẹ bẹ́yà fatima ni ó wò ní gbogbo wọn máa ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà àrùn ìrìnkà ẹ̀ṣẹ́ lè kúrò lórí ìrìnkọ́mọ̀ ọgbọ́dọ̀ wọn láti bá lè bàrẹ̀ yẹn padà lẹ́yìn ọ̀rọ̀ náà ọwọ́ máa jẹ́ wọ́n bàrẹ̀ padà lẹ́yìn ọ̀rọ̀ náà pẹ̀lú ọgbẹ́ ìdáka náà jẹ́ lójúmọ́ ẹ̀ẹ́dáìbáìbáì ó ní wọ́n fi jẹ́ àgẹ́gẹ́ lọ fún pé kọ́pù lọ́kàálẹ̀ ló ti yọ̀nà kọ́pù lè ṣe tọ́lọ́ ọba ìgbà ẹ̀sẹ̀ kíkà tó lọ́jọ́ ìgbà ìgbà àwọn ọjọ́ ìjù bá lọ àgẹ́ àwọn ọjọ́ ìgbà ìgbà níta tó ọba ìjọ ìjùmọ̀ òun ní jẹun ìrọ̀ ní jẹun ó dáwà láàrin àwọn èèyàn lẹ́yìn yẹn ó dáwà sínú bákìlì tó jí ní kí ló fi tíráì lórí àlámọ̀ yìí rẹ̀ lóòótọ́ àwọn èèyàn náà láti jọ́ọ̀bù pọ́blẹ́mù ẹ̀gbọ́n ìlà àwọn ọba rẹ̀ sí tó kò fi bẹ́ẹ̀ rí fún ẹni ẹran wọn ọ̀nà lọ ní títí àti ọgbọ́n ẹgbẹ́ kó ṣe títí àrùn ẹ̀dá rẹ̀ tí ò ní ìsàn tó bá mú ṣẹ́gbẹ́ ààrẹ yóò ní jẹ́ fún wọn gbáwẹ̀ ó lè ti gbà pé ààrẹ yóò tó bọ́rọ̀ kẹrù jẹun. tó yá kejì wọ́n bèrè nípa orúkọ tá a máa ń sọ níbi bíi orúkọ tá à ń sọ wọ́n má pèsè wá pé wọ́n bèrè ní sùdíá sọ̀tún lẹ́gbẹ̀ẹ́ sùn lẹ́ẹ̀kọ́ olè ní orúkọ rẹ̀ sábà mara lórí orúkọ rárá nígbè tó ní ẹ̀má dá máa rẹ̀ rẹ̀ lórí lórí kó jẹ́ orúkọ kan tó ń kọ́ ya ọ̀bá kí lè jẹ́ orúkọ tó ta kó ìfẹ́sì ìmọ̀ra wa tí àwọn ẹ̀kọ́ bá bá dáa mọ́lẹ́kì mú wa ní ẹjọ́ àti ní pàtà tàbí máa tàbí fi hàn sóògùn àbò ìtàn tí a máa ń gbé ẹjọ́ àti ní orí pàtà wọ́n bọ́ bọ́ mi wọ́n pè dáadáa wọ́n pè ló pé ara rẹ̀ nọ́mbà kọ́lẹ̀ lẹ́bẹ̀ẹ́ kò ní ìgbọ́nà àwọn akọ̀kọ̀kọ̀lẹ́bẹ̀ẹ́ náà wọ́n ṣe àbúláàrí kẹ máa pè ní kọ́kọ̀lẹ́bẹ̀ẹ́ lára àwọn ẹ̀yẹ́ pé sọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ kẹ máa pè ní sọ ọ̀tán ẹ̀dọ́ máa mọ̀ kẹ́lẹ́ wáyé máa ń pè kọ́mọ̀ ní ọjọ́ àti o pè ní kẹ́lẹ́mà àbàṣírò ẹ̀dí fún ẹ̀yẹ́ olùrù olótúmọ̀ sí olúwa láti fàlà olúwa tuntun ní àti fàlà ìrẹ́lẹ́jẹ́ àti ìṣẹ̀tọ̀ burú bẹ́ẹ̀ ó kọ́ ní sí nǹkan tó fẹ́ ohun ìtura nínú àrà tó bá gbé ìjọ kan tó jẹ́ nínú ó kọ àrọ́ ọ̀mù ó kọ kí ni àrọ́ ọ̀mù ó lágbó ìjọ. Òkúta ó kọjá lọ́wọ́ àtàwọn ọ̀gá wẹ́ ṣé nàìjíríà láyà lọ bá mi sọ ẹ̀dẹ̀ṣẹ́ nàìjíríà lọ bá mi nàìjíríà ó kọjá àwọn ọ̀gá pé màkìrú ní kíkẹ́ ọ̀sọ́ kọ́bẹ̀rẹ̀ nàìjíríà ìtàwọn ti sọ pé ìgbẹ́nà sórí àgbà òṣèré ọdún padà ìgbọ́gbà náà sọ sí ẹ̀yìn sí àwọn lẹ́yìn ìsìnra wọ́n lè pàfẹ́ màkìrú ló kọ́ ìjó pé onígbẹ́ nílò ẹ̀wọ́ ní màṣùlùmí sọ̀bù yìí lọ́ọ̀bù àwọn aráàlúwà ó kọ́ ẹgbẹ́ àwọn tó tàá sí lọ́kẹ́ kó kọ́ wọn gẹ́gẹ́ ní máa ń jẹ́ wọ́n fi ń ṣe lákọ́bù fún ẹ̀sìn ní àwọn kàkàrà wọn sí jínù dínù tó bá àwọn màlákàmì kàrí ìlú tí a ní ìgbàrí wọ́n tí ọmọ jẹ mọ̀kìlú ní tí a jọ kọ bí ní ọ màláìkà ní ìfàní tó dáwà ní pé tó tóbi kọ̀ ní jẹ́gẹ́ ọjọ́ náà tó fẹ́ jọ rẹ̀ tó ti jẹ́ ìlú náà jẹ́ ìlú máa jẹ́ ìlú tó máa kọ́ lọ́sẹ̀ rẹ̀ náà ẹlẹ́kẹta náà tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà ní pé aláwọ̀ ọjọ́ ìkan fẹ́ ọwọ́ pẹ̀lú súnà fánàbí wọ bàtà ó kí lọ fáwọn èèyàn nínú fẹ́ bàtà ọjọ́ gbogbo ìsàlẹ̀ bàtà rẹ̀ pẹ̀lú wà mọ́ àwọn ibi ìyẹn bàtà rẹ̀ sọnù àwọn sọ bá náà wọ bàtà pẹ̀lú ẹ̀ àwọn náà ìyẹn bàtà wọn sọnù àlejò àti lórí ẹ̀ bàtà ń sọnù wọ́n bàtà rí ọkọ ìyẹn bàtà rẹ̀ sọnù àwọn náà ìyẹn bàtà sọnù láta bàtà bẹ̀ẹ́ tó òṣèlú àbá kírun pẹ̀lú ẹsẹ̀ ó dẹ̀ kírun pẹ̀lú bàtà méjèèjì ló wà nàdà ó kírun pẹ̀lú bàtà ó dẹ̀ kírun pẹ̀lú ẹsẹ̀ àwọn afọ àwọn ọmọdé kọjá pé lẹ́ẹ̀kan ní kejì ayé gan náà fi ẹnu kírun pẹ̀lú bàtà tó kó fi ní ọ òfìsè o ẹgbẹ́ ọmọ wa lọ́kọ́ wọn lọ́fẹ́ ti sún náà bàtà àgbègbè pàtàkì ọ̀pọ̀ àwọn ọmọdé wá tẹ́jú àwọn ọmọ ibi tí ó àwọn afọ́ àwa tí wọ́n wà lóde òun ni wọ́n ìjọba nígbà tó jẹ́ pé àti ní wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wa kà wá fẹ́ kí wọn dára lágbó lé nú súnà ẹnu yàrá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ní máa dá ní òṣìṣẹ́ ààyè gbogbogbò tó tí wọ́n máa wọ̀ lẹ́nu lójú wa fojú àpọ̀rọ̀pọ̀ wọn bí ìlú òfin máa jẹ́ láàrin ìjẹ́ gbogbo àgbàbà wà gbàgbẹ́gbẹ́ àìrí ní máa yí òṣèlú Ẹgbẹ́ ìjọba ń gbé gbìyànjú tó bàtàrí àpọ̀rọ̀ sí ọ̀hún. Ṣorí pé àwọn kan ní àmì ìṣèlú ṣe ní ọ̀pọ̀lọpọ̀ láàrin àtàwọn tó yá àwọn ìròyìn ìjọba èdè náà rẹ̀ bẹ̀rẹ̀ ní ìgbà nígbà yẹn ó wá báwọn ìsọ̀tọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ wípé àwọn tí wọ́n fẹ́ wípé bàtà méjì lọ́wọ́ sábà. náà lẹ́wọ̀n ìgbàlá wọn ni ọmọ kan ó ń jẹ́ ẹnì tí ń bá rẹ̀ bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí ọwọ́ ní ọmọ ọmọ lọ sí ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ibi ń gbé ọ̀tọ̀ lọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ọba yìí kò sí kírun ìtawà lè sọ fún náà ní wípé ọ gbọ́dọ̀ ṣàfihàn wípé mùsùlùmí náà àwọn ìgbàlá tó mùsùlùmí náà wà nítorí kó lè bá nínú ẹ̀kọ́ ó sì lè bá ní àwọn ẹ̀dẹ̀gbà tó bá mọ̀ pé kó wà sí wípé òun jẹ́ mùsùlùmí ọbẹ̀ ní òun lá níbẹ̀ yẹn ó ṣe ń dírá kó bẹ́ẹ̀ àwọn ẹnìkan kọ́ ni wọ́n lè tọ́jú ẹ̀ So you just know about your own, you know, I'm not going to be able to do it there. But I'm not going to be able to do it. People want to be able to do it. So that I will be there. So now they are going to be able to do it. So they are going to be able to do it. So I am going to be able to not be able to do it. Tí a bá ti wà ní ìjọba ń gbé ọwọ́lọ́wọ́ náà láti kí wọn. náà láti kí wọn 24 Ìjọba wọn ní ọmọ tó ní àwọn oníṣùn olóògbé ní ọ̀rọ̀. Olóògbé fún ọrùn yóò fún jẹ́ Ọmọkùnrin wọ́n dáa ní ìdájọ́ ẹgbẹ́ lọ́kárí ọ̀sẹ̀ ìjọba ìwọ̀n. Kọ̀wárí lè kí ìmúlá ìgbà náà ìjọ́kírùn ẹ̀rọ. Lónìí àwọn àgbò ní sínú lé nígbà lẹ́kùn nìkan lọ́dá wà ní yàrá. Tó ó ní ẹlẹ́kùnrin ní sàgbà lọ́wọ́ ẹgbẹ́ kírun fún ọ̀sẹ̀ ilé kírun. Yóò kírun rẹ̀. Ọ̀yọ́ ìná sọkọ́ máa kí wọ́n fẹ́ pàṣẹ tó ní ààrùn lẹ́ra bá náà bẹ̀rẹ̀ nípa kíbla ìpé ní fi hàn ṣe gbàgbà pé ká fèsì kíbla gbàgbà pé ká fèsì kíbla níbi ìhàn tí ó sì ní kíbla sọgbàdá bá ti lágbára fún ilé fèsì kíbla ká tó sọ wípé ààrin fèsì kíbla bí ẹgbẹ́ wọlé ẹgbẹ́ ẹ̀kọ́ alágbára méjèèjì kíbílà àwọn alágbára sí wa ilẹ̀ ẹlẹ́ wa ni ẹgbẹ́ ọ̀nà wa lórí ẹ̀ àdúgbò sí kíbílà pọ̀lú sí ni wọ́n lọ pé sẹ́ńtà kíbílà ni àwọn aláwọ̀ á sọ tó bá dá àti nọra kọjú sí kíbílà ẹja kọjú sí ẹ̀sọ̀ táwọn dáàbì náà ẹni jẹ́ jẹ́ jẹ́ pé ìrọ̀ ara jẹ́ jẹ́ ọmọ àwọn ará ní mọ́sálásí wa àwọn ará ní ilé wa àwọn ará ní ìlú dáa nílẹ̀ wọ́n ní sí kí bílà kọjá ní dé ìdí ìdá rẹ̀ nínú ó sì ti kọjú sí kí ló dé náà nígbà wọn náà ẹ má lọ sí kí bílà wà kó bọ́ nílẹ̀ nǹkan tó ti kú ìdí tó ga dúró yẹn kí àwọn ẹ̀dìgbà ìgbòrí ló ní àwọn ẹ̀dìgbà wọn ẹ bá ní máa ẹ bá ti fi kí bílà wà ẹ̀dẹ̀dà kí bílà mọ̀ ìjìnlẹ̀ ní kẹrẹ̀ pọ̀ sí ẹgbẹ́ sọ wípé ẹ̀dọ́gba wa ti wá yẹ̀ díẹ̀ láì ọ wà lẹ́nu kí ni ọgbọ́n ìwé lásán ní sáà ní ìwé sí sí wá máa ibi wà nìyí máa ti jìnà sí ibi ti jìnà sí yẹn tó wá lọ́wọ́ pẹ́pà náà lọ́pẹ́ ákẹ́mọ̀ dàmọ́ ara wọn jáde lọ kírun síbi tí ò ní dá ní o bá ń ṣe táwọn sọ wípé ìjọba ti ní àrùn sí àrùn mẹ́jì ìníkẹ́ ìníkan from this clinical direction to ibi tí ìjọba o lè gbàgbé lẹ́ni àwọn tí wọ́n mathematics ìdàmẹ́ṣà ẹni ìgbìmí lẹ́yìn nígbà nígbà ní sàwùdí wọ́n tọ́ kẹ́ńtà rẹ̀ báyìí ẹni rẹ̀ ní àbá wà wọ́n nà uh, ní ìdìbò tí wọ́n ṣe kí ní lọ sí ìdìbò tí àwọn ọ̀gẹ́dà rẹ̀ náà wà ẹ̀sùn kan sí dídá rẹ̀ náà ni wọ́n máa fi kẹ́ńtà ọ̀gẹ́dà tó kọjú sí ní kí wọ́n dẹ̀ máa ra wá fún ọ̀dọ́ ẹ̀ ká máa jọ máa ṣe máa àwọn àfáàtọ̀ àwọn ọ̀gẹ́ gbogbo àwọn ọmọ gábà ní ẹ̀mọ́ ẹ̀jẹ̀ àpọ̀jù ní gíga mà ọjọ́ ti là ẹ̀sìn gàgà máa wà wọn pé ọkẹ́ ìdìbò ní gàgà ní bẹ́ẹ̀dì báyìí náà ìyẹn ìgbẹ́ tí wọ́n bá tí wọ́n bọ̀ máa fi bẹ́ẹ̀dì tí àìsàn bá bẹ́ẹ̀dì obìnrin sí àwọn èrò ẹ̀ sí gbogbo lórí nù. tí wọ́n bá ti wọn ẹgbẹ́ máa ń rẹ̀ pọ̀ sí ìgbà tí wọ́n bá ní àwọn ọmọ ìpọ̀kọ̀ sí ìgbà ẹ̀wọ̀n yẹn lẹ̀ ọmọ ẹ̀wọ̀n tó ló bèèrè mi ọmọ bèèrè ọmọ lọ́wọ́ rẹ̀ èyí tí ó lẹ́yìn ẹ̀yìn lóbi lóbi ló jókòó tó fi ọmọ sọ lójú àti òbí ọlẹ́gẹ̀ tó lè rí tí lọ́nà gbàrá ọbẹ̀ rí bẹ́ àníyàn Ramadan àníyàn Ramadan ọmọ bèèrè ọkọ̀ nǹkan tó bẹ́ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n bèèrè sójú ojúmọ́ ní àníyàn ọmọdánù ní àbí kílọ àbí ẹ̀ẹ̀kan náà ní lọ́dá ní ọmọdánù pọ̀ ìtẹ́jẹ́ bèèrè bèèrè ìgbésí ti wó ní ọ̀nà ní àwọn àfáà wà tó ní ṣáájú wọn sàrọ́ màdáhì kò sí tún lè àwọn náà sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí tọ́jọ́kọ̀ bẹ̀rẹ̀ yọ́ mọ̀ mú wá ní àbáníyàn ó mú wálẹ̀ kan náà àwọn afọ́kà tó wálẹ̀ wọn dé gbogbo àwọn ìtìlà bá di ní ìfòdíṣùgbọ̀n àdáwọn ìlú sọ́dọ̀ ní lónìí náà lọ́dọ̀ ní ọjọ́ tí wọ́n ní ọjọ́ ní wáàdì nígbàdà ní ọjọ́ tí wọ́n ní àgbẹ̀mọ̀dà ní ẹni ọ̀yọ́ ọ̀kìkì ní wáàdì gbogbo lẹ́yìn mọ̀ ní ìsìn kò ní ẹni rọmọdọ́ọ̀nù kò ní ìgbẹ́lọ́wọ́ ní nǹkan méjì fẹ́bẹ̀ lẹ́lẹ́ sí nǹkan méjì níbẹ̀ òun ló máa ń ní ìdí ilé ọmọ amáyàn wà nínú rọmọdọ́ọ̀nù wà ní ẹgbẹ́ ìgbẹ́lẹ́ Rọ̀mọ̀dé ọ̀rọ̀ ìgbà. Àníyàn ẹ̀fẹ̀ ń dà máa ra ìyàmọ̀ ìgbà. Ewé ní òòlé gba nǹkan méjì pọ̀. Níbi ọ̀yẹ́dá ẹ̀wà bàbá náà lè ṣe mọ fẹ́ sàn àwẹ̀ tó ti lọ ní ọ̀dọ́ òwú mọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Kéde bàbá ọ̀hún gbà bàbá mi. Lọ́jọ́ kí ló kò dé kò dé fi méjì. Ó níbi wọ́n ìjẹ̀dá máa ààrẹ rárá. Gbọ̀gbọ̀ kílẹ̀ fi ara nídìí náà kò níbi kéèyàn dá máa rìn. Táyìlá bá tó sọ̀rọ̀ kí àyìlá.

lánàá ó ti táyà láwọn àyà ó ní màláta yẹn ti dún ní òòrùn àtúntò ní táyà náà sókè ẹni ẹtí ìjọba jẹ méjì ní wàhálà wa ó ti méjì mọ́tò kí ẹgbẹ́ náà ìjọba kò ní ìwọ̀n kàmí ẹ̀ka lẹ́nu tó ti tó ẹni bí náà ìjọba náà wà bẹ́ẹ̀ gbogbo lẹ́yìn ọ̀rọ̀ màláyé ó ní arúgbó tí ò lè gbààwẹ̀ só lẹ́sẹ̀ àbí lẹ́sẹ̀ arúgbó tí ò lè gba àwẹ̀ wọ́n tó lẹ́sẹ̀ àbí kò lẹ́sẹ̀ arúgbó tí ò lè gba àwẹ̀ nǹkan tá a máa ń ní kẹ́kọ̀ọ́ lọ́gbẹ́ wọn ò ní lè gba àwẹ̀ lọ́ọ̀dẹ̀ wípé agbára tí ò fi lè gbé àwẹ̀ tó mo ti ara àwọn ọmọ náà láàrin àsìkò díẹ̀ lọ́dà máa bẹ̀rẹ̀ òun náà kò ṣe bí i ó ti dàbí ààrẹ ní kó yẹ ti dàbí kí ni o ààrẹ olóòtú ní ma o òun tiẹ̀ ló ló kí lọ ààrẹ ìlú alábí ààrẹ tí ó lè kí lọ ojú ọ̀rọ̀ bóòlì kò lè bá dà sí ẹ̀yìn mọ́ kò lè bá àwọn ọmọ ẹni ó fi ẹgbẹ́ bí ojú àmì òkè ẹni máa ń tà lọ́gbà ọ̀rẹ́ rẹ̀ lè tán òun lè fi bí àlàyé bá yọ wà lọ́gbà ọ̀rẹ́ rẹ̀ nínú ìgbà tó Thank you.